الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن ولا وبعد والسلام عليكم ورحمة الله وبركاته ونتي سيوجوكني إنه سجمادة الآخرة هجرة fourteen forty one eléyìí tó ṣe déédéé ìjọ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní miladi two thousand and twenty nílùú Wagadugu ibi báyìí ní orílẹ̀-èdè Burkina Faso níbi tá a ti ṣe alápàdé olùbápàdé àwọn olù àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam níbi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa ìtòsíwápọ̀ látàrí ṣíṣe wa ní mùsùlùmí tọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ṣe wa ní mùsùlùmí ìyẹn ni al-ukhuwwatu al ìjọ́mọ̀ ẹ̀yà eléyìí tí Islam mú wa akramakumullah ìmọ̀sí gbogbo wa òun náà ní pé islam onìkan náà lẹ̀sìn lọ́dọ̀ allah ẹ̀sìn kò pé méjì lọ́dọ̀ allah ọlọ́run yìí dára sọ nínú alukur'an ó ní inna ad-dina islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah òun náà ní ẹ̀sìn kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ islam lọ́dọ̀ Allah lẹ́yìn ríran tó rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ó ṣe pé látijọ́ tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ti mú kẹ́sìn ọmọ abẹ kò pé méjì islam náà ìdí nìyí tó fi jẹ́ pé islam gangan. òun náà lẹ̀sìn tọ́lọ́run ti rán gbogbo àwọn ànábì ànábì kan sí tó sẹ́sìn mi tó yàtọ̀ sí islam adam alayhi salam nuh alayhi salam ibrahim alayhi salam musa wa isa alayhi salam والنبي محمد صلى الله عليه وآله وسلم اسم ويقناني الإسلام inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ní al-islam eléyìí ló fà á ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi lè wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí al-islam ẹlẹ́dàá wa kò ní í gbà lọ́dọ̀ rẹ̀ o yóò kàn jẹ́ pé ó fi àsìkò ṣòfò ó sọra rẹ̀ ń pinnu kò léèrè kan tí ó jẹ lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndà kìá ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wà kàmí tó fi sẹ̀sìn yàtọ̀ sí islam ọlọ́run bá kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jẹ́ ọ̀kan nínú àti ó ṣòfò dànù tó bá jẹ́ ọ̀la gbẹ̀mí àwòkìyà. adúpẹ́ fún ọlọ́run ọbẹ̀lẹ̀ dá wa ọlọ́run ọba tó sàwá lẹ́sà tó ní ká máa jọ́ka nínú àwọn mùsùlùmí agbára wa kọ́ mímà sí wa kọ́ jíjẹ́ mùsùlùmí bàbá àtìyá wa kọ́ jíjẹ́ mùsùlùmí bàbá wa lásán kọ́ àbí jíjẹ́ mùsùlùmí ìyá wa lásán kọ́ oore lọ́rùn ọba ṣe fún wa a ọmọ bàbá má bàjẹ́ mà yóò rí dilẹ́ wọn yẹ díyẹ̀wò yẹ ṣọ̀rọ̀ sọ̀dọ̀rọ̀ òye islam wọn mà yóò rí ayọ̀ dilẹ́ wọn yẹ jàl sọ̀dọ̀rọ̀ òye kan xawájá kàdánnámà yẹ sọ̀xàlì fìsẹ̀mà ẹnikẹ́ni tí ọlọ́run bá fẹ́ fi mànà ó máa ń ti payá ìyá àwọn afẹ́sẹ̀ islam ẹnikẹ́ni nígbà tí ọlọ́run bá sẹ́yìn ní mùsùlùmí inú yín máa ń dùn tẹ́ bá ti gbọ́ nípa islam ọkàn yín máa balẹ̀ nígbà tẹ́ bá ti gbọ́ nípa islam eléyìí ọjọ́ ti ẹni tí ọlọ́run ọba gbèrò láti fi mànà ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba gbèrò láti sì lọ́nà ọlọ́mọdé ọjọ́ kan nínú wa dídí gágágá lọ́lọ́run máa mú kí ọkàn wọn di yóò fún bàjẹ́ ọ̀rọ̀ wọn wà dàbí tẹni tó ṣe pé ń gòkè lọ sí sánmà tó ṣe pé mímí òun yìí ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí àti pẹ̀fọ́ náà ọba lórí eléyìí. akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ṣe yẹn ní mùsùlùmí orúkọ rẹ̀ ní mùsùlùm tọ́lọ́run bá ti ní kọ́ máa ṣe islam mùsùlùm ni wọ́n máa pè ọ́ mùsùlùm tí wọ́n wá ń pè wá yìí á gbọ́dọ̀ sí orúkọ yẹn jẹ́ kí ni sísí orúkọ jẹ́ òun ní kó jẹ́ pé wọ́n sì yàn pé torí gbogbo ẹni sábà ti sì pé tó ní náà ó sì orúkọ jẹ́ mi. akramakumullah ẹnì pé tí wọ́n bá sọ pé ayé ọ̀hún náà sábà ní náà ẹnì kan sì jẹ́ ọba wa wípé a sì dáhùn dáhùn torí pé èèyàn ni wá ayé ọ̀hún náà ẹ̀yìn èèyàn gbogbo wọn dáhùn pé náà ìyẹn tó bá ti pa abáwídè lárúbáwá tó wá dé kéde lárúbáwá ni wọ́n fi bá wa sọ̀rọ̀ tọ́ba sọ ayyuhan nas àní na'am ẹ̀yìn èèyàn adam pè na'am. yàtọ̀ sáà tí ògbọ́ lárúbáwá gbà tí ìmáàmù ń sọ kútúbà lọ́jọ́ jùmọ̀ wọ́n á gbọ́ kútúbà rẹ̀ débi kan ó fẹ́ pàkíyèsí àwọn èèyàn ẹni tí ń sùn ẹni tí ń tóògbé ayyuhan nas làbá gbọ́ táwọn kan ṣe àmín so àmín báwo padà sọ ẹ̀yìn èèyàn nígbà tí wọ́n gbé de lárúbáwá yẹn tọ àwọn tó bá sọ pé ayyuhal mu'minun ẹ̀yin olùgbàgbọ́ òdodo àtijọ́ ẹ máa wọ gbígbà mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n máa ṣe náà lam yajid al-imanu ila qalbihi sabilan ba'd ìmánu ti rọ́nà tọ́ka ọ̀nà ti ṣe náà alámì ìfàgùn etí ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni tí sọ pé ayyuhal muslimun wọ́n sọ pé ẹ̀yin mùsùlùmí ó ń bẹ nínú àwọn èèyàn náà tí ó dáhùn tó ṣe é pé yóò sì dáhùn wa ni nítorí pé ìsìláàmù yẹn kan ò sì sí fún un ó dùn máa sọ pé bàbá mi mùsùlùmí ni ìyá mi mùsùlùmí ni àbí mi bí ìsìláàmù ni ṣùgbọ́n nígbà tí wọ́n bá kọ̀ dálẹ̀ tán kú ọ sórí àtẹ ó sì ti kọjá pé ìsìláàmù yẹn sí lọ́dọ̀ rẹ̀ ìdí nì táwọn fi ń bùkátà láti jẹ́ pé. àkọ́kọ́ máa dání mùsùlùmí tá a wá bá sọ̀rọ̀ lórí pé mi náà lọ́mọ ẹ̀yà rẹ̀ nítorí ká má bàa mú kọ́ jẹ́ pé ẹni tó ṣe é pé ṣe mùsùlùmí nìwọ́ lọ́ọ́ mú lọ́mọ ẹ̀yà rẹ̀ látàrí àìmọ̀ mùsùlùmí akramakumullah nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí pé sáré a fi ní mùsùlùmí alákọ̀ọ́kọ́. òun náà ni kéèyàn jẹ́ mustasliman lillahi azza wa jalla bit-tawhid kéèyàn jẹ́ ni tó sọ pásọsẹ̀ sílẹ̀ fún Allah pẹ̀lú kéèyàn ń ṣe lọ́kàn nínú ìjọsìn èyí tó túmọ̀ sí pé tá a bá rẹ́ nìkan tí ń pera rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n tó ti kó tún ní nǹkan míì tí ń pè yàtọ̀ sí Allah ó ní nǹkan míì tí ń wárí fún yàtọ̀ sí Allah ó ní nǹkan míì tí ń bẹ̀rù yàtọ̀ sí Allah ó ní nǹkan kan tó fi àfojúsùn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí Allah ó ní nǹkan kan tí fi ń búra yàtọ̀ sí Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sálẹ̀ ìtàn mùsùlùmí eléyìí ẹsẹ̀ mùsùlùmí o torí ẹ̀jẹ̀ nìkan bá sọ mo ń ṣe Islam ọ̀ ẹni tí bẹ́ẹ̀ ni mi mọ́ ní sọ fi tí Ramadan bá dé èmi náà kẹ́nu rọ́ṣẹ́ sọ́lọ́ ẹ gbọ́ pé mo ti lọ sí hajj ni wọ́n lè fi bí ẹ bọ́. bí ó ń gbogbo ẹ̀ tún wà nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ pé ẹ̀sìn kan ò pé káwọn ọmọ kan ò pé káwọn ọmọ wá kọ Islam kọ Islam kóró Islam kọ gbogbo nǹkan tó bá ti tako ti Allah Rabbul Alamin ìdí nìyí tó fi dàbí èkú. létí ẹlòmíì tí ọ̀la gbọ́ yẹ islam ní ìgbà tí wọ́n bá sọ fún ẹ wípé kí ló dé ìwọ lọ́wọ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó tún wá fi ìmánì rẹ sára àsukọ́ ó fi ìmánì rẹ sára àsọ̀rọ̀ ó fi ìmánì rẹ sára àrìmálẹ̀ ó fi ìmánì rẹ sára àdìmọ́ amúfibánú ó fi ìmánì rẹ sára àwíká tó sùn islam rẹ dàbí kò ní islam kankan ọ̀ntara rẹ̀ dànù nítorí pé ẹtú bá fọlọ ẹ fọtí ma islam èmi ti fi gbogbo ségesège gbogbo pálapàla gbogbo rádaràda gbogbo ránran mo ti fi sílẹ̀ mo ju ti kọ allahu rabbul alamin kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu àti sọlá ti tèmi àti ẹran tí mo ń pa àti tètè jọ́sìn fọlọ́ àti kí gbogbo tẹ̀mí mi àti ikú mi gbogbo ẹ̀ ti Allah Rabbul Alamin yẹn ni gbogbo pọ́ńtẹ́mì ṣe mo fi jọ́sìn fún Allah ti Allah onìkan ni kò lórúkún o àbẹ́yìn máa ta ni ta ni orogún ọlọ́ ta lẹ́gbẹ̀ẹ́ rárẹ̀ ó lè jẹ́ pé kò sí nàìjíríà sá ó lè jẹ́ pé burkina faso ló mú létí ẹ fi hàn wá sọlọ lẹgbẹrà sọlá amúgbálẹgbẹ sọlọlùrani lọ́wọ́ a'udhu billahi minash shaitanir rajim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. sílẹ̀ ìbáyé wa jẹ̀mọ́ ẹ ti pín ẹni bàbá ti pè mùsùlùmí gbogbo ntọ́jọ́ má pé mò ń tún pé nǹkan mi tó yàtọ̀ sí Allah ọgbọ́dọ̀ sínú ọ̀rọ̀ ni abúlé ẹsẹ sílé ayé ẹsẹ para ni kàmẹsìra àwọn gbọdọ àtẹyìn ẹsẹ ru òbí olódìra ẹni gudugudu lòun wà òun ò fi gbà ká gbá alẹ ọlọmọdé ńgbà tí èsì táyà mọ́tò ẹnì pé títáyà mọ́tò bá ti túra ẹ mọ́tò ọlọmọ àwọn òní kankan míì tá a fojú sojú Allahu Rabbul Alamin lọ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan làwọn ọmọ ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ alhamdulilah báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a wà ń lẹ̀ ètò bí ó ti ṣe dáa ètò bá a ti ṣe máa rí iná tá a máa rí lò tí gbèsè ayé ó dùn báyà la bá délẹ̀ insha allah nítorí kálukú bá délẹ̀ yìí ọlọ́run kò ti kọ́ ọ̀rẹ́ ọ̀tẹ̀ tó wá bá wá tẹ̀ tán ọlọ́run jọ lálùbáríkà ẹni pé di kárakáta wa oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó ń bẹ nínú wa ẹjọ́ pé ọlọ́run ọba nìkan ológbára lé ó nìkan ló máa ń pè ọ̀dọ̀ ẹnìkan ló fi àfojúsùn rẹ̀ sí tó bá tà ọ̀pọ̀lọ́ ló mú wa tó kùtà bá wà ọlọ́run ọba ló mú wa tó àwọn eléyìí a rí i pé wọ́n sì dúró ṣẹṣẹ níbi ìsìláàmù wa wọn ò fẹ́ ṣe tí ọba ìsìláàmù wọn jẹ ẹlòmíì wà nínú àwọn èèyàn tó ṣe pé ń wá bí tọrọ ló ti ṣe di náì bí náì ló ti ṣe dẹgbẹ̀rún àpò àmọ́ tó ti kó wọn wá lọ́dọ̀ Allah ẹlòmíì lè gbéra láti bí ìkọ́ gbalé lọ kó ló ń fẹ́ lọ túnra mú nítorí pọ́jà tí ó ta yìí ó lè jẹ́ péjọ lọ́wọ́ nú tọ́ba wa délé àwọn wa ti dìkudì fún gbogbo oríṣiríṣi nǹkan ni wọ́n mú de wọ́n ní kó forí balẹ̀ fó sàyè wọ́n ní kó pé kó àwọn arúnmalẹ̀ àwọn aláàlá lẹ̀ lu wọn ó pè wọ́n àwọn àwọn ohun tí máa bẹ nù atẹ́kùn wọ́n gbè lẹ́yìn rẹ̀ yóò tó lówó náà tó bá padà dé orí eléyìí lọ́pọ̀lọpọ̀ wà bàbá wa dé ẹ̀rì kò lè máa wọ́n nǹkan síwájú ṣọ́ọ̀pù tiẹ̀ kọ́ wọ́n oríṣi mi síwájú ṣọ́ọ̀pù tiyín lórúkọ pé èyí tó ń wọ́n síwájú ṣọ́ọ̀pù tòun amọ́jà tàbí èyí tó ń wọ́n síwájú ṣọ́ọ̀pù tiyín akókò tàbá nínú tí gbogbo èèyàn bá ti ń bọ̀ wá ní ọjà yìí gbogbo àwọn táǹtọ̀ ń tarọ ọjà kan náà àwọn èèyàn ò ní rí wọn òun nìkan ni wọ́n tàjì bàbá òògùn ọba ṣiṣẹ́ látòdì jẹ èèyàn bá máa tà wetiweti òkùtà ọba bámúbámú ọba àdìgbèsè ti fún àwọn èèyàn yìí ojúkójú wọn ti fi wo oògùn yìí ojúkójú ti wo oògùn náà láti jọ tó ti sọ oògùn nítorí pé àlejò jẹ lóògùn máa ṣiṣẹ́ وأنه كان رجال من الإنس يعودون برجال من الجن فزادوهم بهقا apá kan nínú àwọn èèyàn wọn a máa sáàdì apá kan nínú àwọn àlùjànnú kàkà kálùjànnú fi wọn kàn balẹ̀ kó tí wọn rẹdọfi lórí òróǹro àlékún sẹrùbáni ìdúnkùkù làjàmánì ni làwọn àlùjànnú máa ń ṣe fún wọn. ó dàbí tọ́jà ẹni tó rinú bẹ́ẹ̀ tó ló ń fẹ́ lọ pẹ́ràn bó ti ti wá dé nùpẹ́ yẹn ọwọ́ amẹ́yẹ àdàbà olùfẹ́ fìtúbà lọ́dọ̀ olórí igbó lọ́dọ̀ olúgbó ìgbà tí wọ́n á mú ẹyẹ àdàbà tó lọ́ọ́ fi ń túbà fún olúgbó ni wọ́n sọ ọ́ jáde lẹ́nu wípé kọ́mẹ́jẹ kí wọ́n kó kọ́mẹ́jẹ kó wọ́n wá oko gbẹ́yìn láì jẹ́ kó ń padà sílé òun fi ẹyẹ àdàbà yìí wọ́n fi júbà rẹ̀ kọ́ má jẹ́ kó wọn rárìn rà nínú gbóyè kọ́ jẹ́ kó wọn mórí padà sínú ilé àfa bí títí sọ lọ́yìn àwọn àlejànú tí ń sáàbì wọn ti ń wá pé kí wọ́n dáàbò bò wọn àwọn kan gorí igi máńgò omi gorí igi àgbọn wọn á já máńgò wọn já àgbọn bẹ̀rẹ̀ sí ní lẹ́ẹ̀ma lórí àtàrí rẹ̀ ó dòkúta àdìgbò lò so ẹni tó yẹ kó kó fi ní lọ́kàn balẹ̀. òun náà ni ó tún máa dún kòkò máa ní. gbogbo àwọn bàbá ọdẹ wọn kó ti júbà gbogbo ọdẹ yẹn náà máa gbogbo ọlọmọ lẹ́yìn ògùn àbí gbogbo ọdẹ ẹ̀ pé ògùn ti gbá ògùn dógójì ògùn ó kó ògùn máa nu wọn náà. tí máa ń lójú bàbá kan ló ń rí ìwé kan olójú kan wájú. àwọn náà ló tún máa lé ká ó ń pa ọ̀rọ̀ nígbà àgbọ̀ nígbà tíjẹ ní lé òun bọ̀ kò sí àgbà kó ti júbà fáwọn awin àwọn awin náà ni wọ́n máa yíra wọn padà sí àgbàrin wọ́n yíra wọn padà sí nǹkan míì wọ́n máa lé ká ẹnikẹ́ni sáàdì ọlọ́nkẹ́rù ọba àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sáàdì nǹkan kò ní rí fọkànbalẹ̀ ńbẹ ẹrù ni ọ̀ máa bà kí náà ń sóògùn òfò sí àti kí ló gbé wa lọ sílé babaláwo nígbà tá a la gbọ́ lọ́n gbọ́ nítorí túmọ̀ sínú pé àsọlọ̀ lọ́kàn á ní ìlà ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé láàárọ̀ yìí kó tó ti kó lè jáde lé ó ti fẹnu bá ọkọ̀ kó tó jáde lé ẹ dákun sí Islam náà lélẹ̀ èyí ń dàbí àdìkárù sọ̀bá tánàbì ní ká máa rú síbẹ̀ yìí náà sọ̀tàn nàbì sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq tẹ bá wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ máa bẹ lábẹ́ ìsọ náà tẹ bá wí nígbà tí ilẹ̀ mọ́ tẹ bá tún wí nígbà tó rùn wọ̀ ẹ máa bẹ lábẹ́ ìsọ náà tí lóòótọ́ fi máa padà táwa ń wílé bisimilahi lẹ́dí láyọ̀ bọ́ọ̀lù màásìmìhì ṣẹ́yìn fi ọ̀rùn wọlé fi sẹ́lẹ̀ wọ̀hún sẹ́mi ọ̀làyé àní tún ní ká wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà láàrún ẹ̀ẹ̀mẹ́ta náà lẹ́yìn ìgbà tó wọ́n bá wọ̀ sílẹ̀ yìí là ń wí àbọ̀fọ̀ ikú màmá òun ti fún un lọ́kọ̀ọ̀kan àti máa mú fi bánú ni tá ń lọ́kọ̀ òfò ìwà mùsùlùmí islam náà dà ẹ rí kí akọ́lọ́mọkùn wa àwọn babaláwo yẹn wọ́n ń ta àwọn èèyàn jẹ àwọn èèyàn náà ń tẹ̀lé ń tà ní ìsìn tí babaláwo bá wọlé yìí ní ìsìn jọ́nìkẹ́ wa wọ́n ti kóògùn wa àwọn oògùn gbóná àwọn ti tún pépè wa láwọn èpè tó ṣe é pé ó lè mú kígi ó gbiná igi tútù ẹ̀rí pé kọ̀ọ̀kan ni wọ́n á bá yín báyìí náà yóò lọ sílé rédíò ni wọ́n máa sọ pé bàbá alákòókò ọ̀ràn kan ó ti wọ wàgàdógù bàbá ẹlẹ́ni àdánwò ó ti dé àtẹ́lẹwọ́ ló ń wò omi ló ń lò ó ti dé rédíò lẹ́gbọ̀n ni ó lè yín wá dọ̀rẹ́ wọ́n ní bàbá kan ti di gbogbo ìṣòro wa wọ́n ní yóò di pẹ̀tẹ́lẹ̀ wọ́n ní gbogbo ìdààmú wa wọ́n ní yóò di àbíẹ́yìn o tí sábàrú máa fi tán sẹ́yìn akérèmọ́kọ́ wa wọ́n máa wú gbogbo ẹ̀ rẹ́díò ní ògbẹ́yìn wa sẹ́yìn bá wa lọ bá wọ́n wá sọ pé wọ́n fún yín lóògùn tí wọ́n máa kó àwọn alábàárà wa tó ṣe ṣe bẹ́ẹ̀ òun ò ṣe lo oògùn fúnra rẹ̀ kọ́ wa lẹ́gbẹ́ ilé rẹ́díò lọ́fẹ̀yìn wa bá pẹ̀fẹ́ ni tí ń ta àwọn èèyàn jẹ gbọ́n bàjẹ́ ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ́ sí oko àgọ́ torí ẹ̀ kí ló fẹ́ tún mùsùlùmí dèdè mi máa ń sin nǹkan tó takò tọ́lọ̀ tọba jẹ́ mùsùlùmí lódodo kí ló dé tó fi jẹ́ pé gbẹ́rẹ́ kún gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ ó ní sọ̀nì àti sọ ìsọ̀yìn òwúlò bíkọ́sọ́ àgẹ́ ń ṣiṣẹ́ kọ̀ yẹ kó o kú àwọn tí ń sin gbẹ́rẹ́ kó tó bí wọ̀ ibi wọn kú àbẹ́ ẹ̀kọ́ ni tò tó bá sì jẹ́ pé ìsọ̀nì kọ̀ yẹ kéèyàn sáré àárẹ̀ bá wò babaláwo kan sáré onígbọ́gbọ́ lọ sọ́sibítù ọ̀sibítù báwo tí ọ̀yẹ́ kó wọn mọ tí ó pè tí ó mọ àárẹ̀ kó o wọlé yóò fi hàn á pé tá a bá jẹ́ mùsùlùmí lódodo gbogbo àwọn tọ́tako islam agbọ́dọ̀ jìnnà sí islam nǹkan alákọ̀ọ́kọ́ rẹ̀ kájẹ́ ni tó sọ pásọsẹ̀ sílẹ̀ fọ́nà nípa ṣíṣe lọ́kàn nínú ìjọsìn ara ìjọsìn náà ni gbogbo tí mo mú alápèjúwe báwo ni mo ti fẹ́ sọ pé mo ń jọ́sìn fọlọ̀ tọrọ wa ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú rẹ tí mo ń ti kọ́kọ́rọ́ bọ̀ kí ló kí ló ti kọ́kọ́rọ́ dàbí rẹ́dì oníbo mo búra à mùsùlùmí èbúra bá tó bá yẹ kó o náà o bá gbọ́ mùsùlùmí èbúra bá ọ̀rọ̀ tèmi àti ẹ̀pọ̀ ọ̀yọ́ bàtà lẹ́sẹ̀ òǹkè jẹ gé pẹ́ gé àgbà tẹ̀ sí pọ̀pọ̀. ọ̀rọ̀ parapọ̀ ọ̀kẹ́ fi hàn mí kó dodo lọ sọ ọ̀wọ́n fẹsẹ̀ halẹ̀ bí bàtà tiẹ̀ fẹsẹ̀ talẹ̀ torí ilẹ̀ tí ń wọ̀ sùn ọ̀ tó bẹ̀ tó bá kú òní tí wọ́n sínú họ́ọ̀lù ẹlòmíì tọrọ bá dapò pẹ̀lú èèyàn tí bá ń ṣiṣẹ́ ọ̀málé ọ̀bẹ tí wọ́n fi rẹ́ lè yọ̀ wá lọ mu yóò ní ẹ̀sọ̀ ọ̀bẹ sómi ẹ̀yin náà ẹ̀sọ̀ ọ̀bẹ tí ń sómi tí ọba jẹ́ káfíńtà wọn náà sọ àmà rẹ̀ sómi nígbà tí ọ̀bẹ bá wá tòrò tí àmà náà tòrò sínú omi wọn á ní káwọn gbé mu torí sí ògùn làwọn sí ẹ máa wo nǹkan bẹ̀ mùsùlùmí bá iṣẹ́ ògùn báwo iṣẹ́ káfíńtà ni wọ́n ṣe ògùn báwo eléyìí tẹ ọmọ lẹ́nu wọn tó gún báwò wọ́n máa wá gbé omi rin wọ́n máa gbé mu ló kọ pé kó lè máa mọ̀ pé àwọn múlẹ̀ àti pé tó ń sọ òdodo ní nígbà tí tì ń bẹ́ńlẹ̀ téèyàn ò mú má tí wọ́n á jẹ́ pé ìmúkùmù lèèyàn máa mú akaramakumula islam náà wà islam dà ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ fẹ́ wọn náà ti gbà pọ̀ wọ́n fẹ́ wọn náà gbà pọ̀ fẹ́ wọn á ní torí kọ́ má bàa dà ọ́ ẹ̀ múlẹ̀ mùsùlùmí sọ wọn á mú abẹ́fẹ́lẹ́ ó búra rẹ̀ lábẹ́fẹ́lẹ́ ìkà ó tún bu obìnrin náà lábẹ́fẹ́lẹ́ wọn ní kó obìnrin ó mú ibi tẹ́jẹ̀ tí ń jáde lọ́wọ́ tiẹ̀ wá ọwọ́ abẹ́rẹ́ sí fa ìjẹ́ rẹ̀ mu gómìnà náà fa ẹ̀jẹ̀ tọwọ́ tó náà mu kóun lè máa kókò ní dà ọ́ ṣé mùsùlùmí máa mú ẹ̀jẹ̀ ẹ̀ ẹ̀ innama wa lahmal khinzir ntọ́lọ̀ ń ti léèwọ̀ fún yín nínú rẹ̀ ní okú ńbẹ́tì ẹran ẹ̀jẹ̀ mùsùlùmí ìjẹ̀jẹ̀ mùsùlùmí ìmúẹ̀jẹ̀ torí rẹ̀ sẹ́mi bá jẹ́ pé tọ̀wọ̀hídì mi bá dúró déédéé ẹni màá jẹ́ mùsùlùmí o ẹni màá jẹ́ mùsùlùmí so ó túmọ̀ sí pé kò ní tọ̀wọ̀hídì gbàgbé ẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí ìdí nu jẹ́sán wa Muhammad sallallahu alayhi wa sallam gba tó lọ́wọ́ bá ń ránṣẹ́ sí gbogbo àgbáńlá yìí ọdún mẹ́tàlá gbáko ló ṣe Mẹ́kà tí fi ń pe àwọn èèyàn lọ sí di ẹ̀sìn Ọlọ́run ọba lónìkan. àwa náà ní àwùjọ àwa yìí nínú tó di ọ̀ràn yẹn lórí wa nù pàápàá jùlọ àwọn tó bá máa kí o. ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé tòhídìí fáwọn. ẹ jẹ́ kí wọ́n mọ̀ bó ti ti di ọ̀ràn yẹn kí túláàsì lórí gbogbo wa ká wà lórí tawhid kò sí tawhid ẹgbàgbé islam kò sí islam torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń sàlàyé fún wa ní tá a mọ̀ á mọ̀ mọ̀ ibi tá à ń sin sàṣìṣe á mọ̀ sílẹ̀ nítorí kó lè bàjẹ́ pé níjọ́ tàbá kú á kú nípò ẹni tí ó bá yọnu ọlọ́run ọba pàdé ọlọ́run ọba kó sì wá lọ́kàn nínú ẹni tí ó bá yọnu rẹ̀ pàdé ẹlẹ́ẹ̀kejì nínú tọ́sán yẹn di mùsùlùmí wọn náà ní alìkìyà alìmọ̀nkọ́dù lèlẹ́ gẹ́gẹ́tọ̀ ẹni tó sọ pásọ sẹsẹ fún Allah pẹ̀lú pé ń tẹ̀lé àtẹ rẹ̀ tọ́lọ̀ ń bá pààyàn láti àbá nàbì sallallahu alaihi wa sallam lọ́ pààyàn láti àìsí tí pàlàbà rẹ̀ àìsí tí pàlàbà rẹ̀ ẹ̀yẹ́ àwọn ìjọba dé ayé tó ṣe jẹ́ agbára wọn ó lòdì wọn ẹ máa fi lè ṣòfin fún wa wípé nǹkan báyìí àwọn afẹ́kẹ́ máa ṣe nǹkan báyìí àwọn afẹ́kẹ́ ṣe ìjọba sọ pé kó nílò gbélé yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́rin ìrọ̀lẹ́ yóò sì máa parí sí aago méjì àárọ̀ ẹ̀rí kò ní kálukú nínú wa iná ìjọ kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ gbogbo ń tó wù kẹ́ máa ṣe afẹ́ tẹ̀mí ní kẹ́ẹ̀dẹ̀ ti délé láti aago mẹ́ta àti ẹ̀mí ti ní pé ẹ̀gbọ́dọ̀ jáde aago mẹ́jọ àárọ̀ aago mẹ́rin wọn ní kẹ́ wọlé o méje wọn ti ní kẹ́ máa jáde ẹ̀rí pé ẹ̀yin ó ti sọ fún ọmọ kó ti wọlé kó tó dásìkò náà ẹ̀ sì ní tí ọmọ yín lẹ̀kọ́ jáde àfi lẹ́yìn àsìkò tí wọ́n gbà pé káwọn èèyàn máa jáde kí ló dé torí kí wọ́n má bàa fi yín àbọ̀mọ yín jò òfin wo wá níjọba máa fi yàn jẹ òpin rẹ̀ wọ́n pààyàn nínú àwọn àbúrò rẹ̀ ó ní kó tìyàn mọ́lé àbí kó wọ́n lẹ́yìn lẹ́gba àbí kó ní kéèyàn sanwó fáìnì tó bá jẹ́ pé ọmọ ọba ẹlẹ́dàá ló ṣòfin kọ́ ṣé pípa lọ́lọ́wọ́ kan pọ̀ ẹ̀wọ̀n kan lọ́lọ́wọ́ kan sọ ọ́ sí fáìnì ìdálọ́fẹ́ san fún dáńfọ́ lówó náà ẹ rí i pé ọlọ́mọ ọba ẹlẹ́dàá ọ̀tẹ́ bá ronú sí i kí ló lóun fi fìyà jẹ àwọn tí ọba gbọ́rọ̀ iná jahannam iná lé o kọlọmọ sí wa lọmọ aná iná kò síbi tó ti jóyàn tí ò jóyàn tó bá yẹ pé omi lọ́lọ́run sọ pé wọ́n máa fi fìyà jẹyàn omi ò sàdédé já síyà ẹ̀yà àtúntòmí bá gbóná kọjá bó ti ṣe yẹ àbí kó tutù tayọ bá a ti ṣe lérò ńlọ lè já síyà tó ń bá gbóná jù yóò bóyàn ládàá ni tó bá tutù jù aróòdì kanko ni tó àbí kó sì jẹ́ pé omi yẹn pọ̀ débi kó mú yàn torítorí èèyàn rí mú mímá èèyàn pariwo ìgbà náà ni ó tó jẹ́ yà níbo ni náà ti wá mú ìjọ jẹ́ yà iná kan mọ́ látẹlẹsẹ̀ ni kò dé kó sẹ̀ sani tí bẹ́ẹ̀ máa rẹ́ ọlọ́run kódà tó bá dán wò wọ́n pé ìyá lọ jẹ́ ọfẹ́ pé lẹ́yìn rẹ̀ yọ ọ̀tà kì í ti pín rẹ̀. wọ́n bí anábì sallallahu alaihi wa sallam léèrè pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ọ lórí islam ọ̀tàtà kò sì gba islam sẹ́ẹ̀rà àǹfààní kan ṣe ládìjọ́ gbẹ̀dà òkèèyà anábì ni ó ń bẹ́lọ̀ fún anábì èsì pẹ̀lú káfíìn ọlọ́ni wọlé alárùbọ̀ ọ̀lẹ́ àìbẹ́rẹ́ ní kó òun kì í yọnu sí tí ọ̀kan nínú àwọn irú òun ṣe kèfèrí sùn torí ẹ̀ wọ́n kì í sì pẹ̀ fún káàpì ṣùgbọ́n bí àyọkúrò àgùntàn yìí ẹ fún àwọn àṣìpẹ̀ fún náà kí ni ó fi wọ́n ní tí ó fi rí ni pé iná òjò inú nánà ni ọmọ wa gbére kése o àmọ́ náà tí ò ní tayọ àtẹ́lẹsẹ̀ tí bá tí wọ́n ń jó látẹ́lẹsẹ̀ ọpọlọ ọmọ sọkútù wọ̀wọ̀ ẹ̀dá kùnbọ ni láti jóyàn tí ò yàn torí ẹ̀ tọ́lọ̀ ń bá sòfin á yìí fetí pàlàlà rẹ̀ ẹlòmí ọmọ fà àwọn èèyàn sí yẹ̀yẹ́ ẹkú máa ó tún gbá kínní kan mẹ́sì gbá wèrè mẹ́sì gbogbo nǹkan ni ọmọ ẹkú sí àdàrà mọ́kà ni kòhóró ara wa gàdí ìbáfi sẹ́tẹ̀ tara mẹ́kà fẹ́ wọ̀ ni wọ́n náà fẹ́ wọ̀ abẹ́kọ̀ ni iná tara mẹ́dínà fẹ́ wọ̀ débi ni wọ́n náà fẹ́ wọ̀ gbogbo wa ni mùsùlùmí gbogbo alọ́lọ́wọ́ bá ń bá wí. ẹlòmí tó bá ti sọ̀rọ̀ ta sọ pé ẹ eh, àwọn alùsùn náà ló alùkí àná alùkí nù ọ̀yẹ́ kó kọ́ mí ní òsè pè alùsùn náà ti pè alùkí ló tún kù sẹ́lómi lè ra rẹ̀ ló kọ́ mí jẹ náà kò sí ajẹ́ pé nítorí ìdí ilé ẹja mú tẹ̀sìn wa tọ́lọ́mù bá ti lè pàṣẹ kan agbọ́dọ̀ tẹ̀ agbọ́dọ̀ tẹ̀ bóyá pé àbí má tẹ̀ ètò ètò wọn ní ká ẹ pàdé ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó pàdé wọn ní kí ìyá ńlá wa Aisha radiyallahu anha kó fún wa níròyìn nípa tẹ́lẹ̀ nabi Muhammad sallallahu alayhi wa sallam bóun ni wà rẹ̀ ṣe rí Aisha ní kana khuluquhul Qur'an ìwà rẹ̀ la Qur'an gbogbo ńtọ́lọ̀ ní ká sí kò lẹ́rìí pé kọ́ sí gbogbo ńtọ́lọ̀ ní ká pàtì kò kọ́kọ́kọ́ pàtì eléyìí là nàbẹ̀ wa sallallahu alayhi wa sallam ẹlòmíì ọkà àwọn méjèèjì tó gbé àtẹsẹ̀ méjèèjì ó sì takòtà nàbì ní gbogbo ọ̀nà tẹ́lẹ̀ wọn atúmọ̀ sí kọ́ńtẹ́lẹ̀ àkàlẹ́ wọn tẹ́ra wá jẹ́ àlè tọ́lọ̀ jẹ́ àmọ́ tẹ̀ láti ọlọ́run eléyìí ní nǹkan kejì lọ́sọ̀ọ́ àdì mùsùlùmí ẹni tí bá ti máa wá fetí pàlàbà àti ọlọ́ tí máa fetí pàlàbà àti anabi Muhammad sallallahu alaihi wasallam ẹbí kọ́ gbàgbé ọ̀ntara rẹ̀ jẹ́ ni kìí ṣe mùsùlùmí òun náà ni ẹni tí ó jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ bí ẹni tó ṣe pé kọ́ni tẹ̀bọ́ra à mina ṣírkì wà áhìlì ẹni tó ti má pàmẹ́sẹ̀ mina siriki wa ahili eni to ti ma se kuro ninu gbogbo sẹ́fọ́ sọ́lọ̀ àti gbogbo ọ̀dẹ́bọ́. torí kọ́lọ̀ sọ pé qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'bud wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'bud lakum dinukum waliya din ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà kẹ̀kẹ́ àti ọ̀nà mọ́tò tó ní kẹ̀kẹ́ bá ń ṣàgbèrè tó bá gbọ̀nà mọ́tò wọ́n sọ pé eré ikú ẹni ń sàwọn àti ẹ̀dúpẹ́ fọlọ́ nílùú yín bí wọ́n sọ ọ̀nà kẹ̀kẹ́ lọ́tọ̀ àbẹ́ ẹ̀rí kankan ọ̀nà kẹ̀kẹ́ lọ lọ́tọ̀ ni àti machine tó o túmọ̀ sí pé ní kẹ̀kẹ́ tí máa ń tẹ̀lé tẹ̀lé wájú mọ́tò a'udhu billahi minash shaitani rajim tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ pé mùsùlùmí nìyẹn mùsùlùmí lẹni tó ṣe ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn kìí da lórúkọ mọ́sápà mùsùlùmí lẹni tí bá máa tẹ̀ láti ọlọ gbogbo ṣe yóò rí pọ̀ ṣe gbogbo pàtì yóò rí pọ̀ pàtì ẹlẹ́kẹta mùsùlùmí olẹni tó máa pa mọ́sẹ̀ kúrò nínú ìbọ̀sọ́lọ̀ àti gbogbo ọ̀sẹ̀ bọ̀ kò bá wọn ní nǹkan kan papọ̀ yàtọ̀ sáà tí ó pe mùsùlùmí làwọn tó ti jẹ́ pé babaláwo eléyìí náà ti mọ̀ kéle yẹn ti mùsùlùmí yàtọ̀ tẹ́tí tó pera ẹ mùsùlùmí tó ti lẹ́kọ̀ọ́ náà láàrin lábẹ́ ẹ̀kú egun wọ́n sọ pé kàbírù kàbírù lórí egun kàbírù báwo yàtọ̀ tẹ́tí tó pera ẹ mùsùlùmí tó ẹ̀kọ́ àwọn náà ló ti jáde tó ti máa gbóró òkú kárugẹ. àní ìlú kan wọ́n ti wájú wọ́n ní wọ́n sì máa gbẹ́ bọ́lọ sórí ìta pọ̀jù àwọn aráàlú wa ní táwọn mùsùlùmí ní máa gbẹ́bọ lọ sórí tani àbáwọn tani wọ́n wá yan àwọn gidi gan kú ní fìdílàntè bí wọ́n fara sẹ́kọ sí gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ nùlù lóòlù lójoojúmọ́ kọ́ máa wò tani máa gbẹ́bọ wá ọ̀fẹ́ ìsìnkú fún ẹgbẹ́ ọlọ́ táwọn oríta àfa wọn á ní káwọn gbé kúrú fún ìdá mẹ́sàn-án gbogbo ẹ̀ mú ó kọ́ mùsùlùmí wọn jẹ́ kí.

kó gbé lọ sórí ta ẹran tó ti pọ́tún léyà tí ẹlòmíì ò rí jẹ ó ti di ó ti di orúkọ lẹ́lòmíì ọ̀pá tí ó tún gbé yẹn rí tí ó gbé lọ sórí ta tá ló ń gbé lọ fún wọn ní èṣù láàlú onílé oríta èṣù báwo torí ẹ ẹ má túmọ̀ àṣetọ́ nìkan èṣù ni o àṣetọ́ ọ̀tọ̀ èṣù ọ̀tọ̀ torí àwọn Yorùbá ọ̀rẹ́ wọn lè sùn àbẹ́yìn mọ̀bẹ́ ẹni tá a gún yẹn tá a tó kó di orúkọ fún sọ́ọ̀rọ̀ ẹni àbọ̀tà ẹ̀ dáhùn náà ọ̀rẹ́ gidi nìyẹn láti jù lásán bá wá ní ìsinmi bá ti pàdé ẹkùn kò tó kó dídí orúkọ wọ́n tún á gbé lọ sórí ìta wọ́n tún máa ní èṣù orúkọ rẹ̀ rí o ìyẹn rẹ̀ rí o ẹni pé yorùbá nílùú mi wọ́n tún nílé wọ́n nílé wọn ilé bàbá wọn tí wọ́n sọ lórúkọ yìí ilé ìgbàtójú ńlá lọ́pọ̀lọpọ̀ di pé wọ́n gbọ́ islam yìí làwọn ọmọ yìí alẹ́ máa bàbá lọ ilé ìsìbáwò abájọ tílé dáwò òun ọmọ pé fámìlì wọn lè sùn yóò ti sọ lé sùn. yorùbá máa gbókùtà kalẹ̀ rìgìdì báyìí dúdú peter lukọ́ máa forí kalẹ̀ fún ọ̀pẹ̀lẹ̀ wọn máa kà pọ̀ sí i mùsùlùmí ìṣẹbọ sọlọ ọ̀rẹ́ wọn lè sùn àṣetán ọlọta tiwa èso nǹkan ọ̀tá tiwa ni nítorí pé wọ́n ń bọ́ wọ́n sìn yàtọ̀ sí Allah a'udhu billahi minash shaitani rrajim torí ẹ má túmọ̀ àṣetán ní sẹ́sù ẹ má pa àṣetán ní àṣetán èso kúmọ́ àwọn òtí ẹ̀ má àtìfẹ́ ẹni tí sẹ́nsìn kọ́ mọ̀ kọ́ sẹ́ bọ́ọ̀lù torí ẹ akramakumullah mùsùlùmí kìí bá wọn ṣe gbogbo tó bá ní ti pẹ̀lẹ́ bọ̀ yé darapọ̀ wọn bẹ̀ ẹni tí ó bínú kó bínú ẹni tí inú rẹ̀ ó dùn kó dùn kọ̀ọ̀kan torí ọlọ́run lọ́ọ́ bá dòwò pọ̀ ọ̀fẹ́ wà lìjẹ̀nà ọ̀fẹ́ wọná eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin tó a bá ti wá rí i pé n ta pè ní ìsìláàmù ń bẹ lọ́dọ̀ ọmọ ìyá mi bébí náà ti ń ṣe lòun náà sí ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ lòun náà ń tọ̀ A, àjẹ́ pé ọmọ ìyá mi yẹ ọmọ ìyá mi yẹ ìsìlámù tó wá jẹ́ báwọn òun là ń pé ó ní orígun mélòó orígun márùn alákọ̀ọ́kọ́ òun náà ní tawhid ẹlẹ́ẹ̀kejì as ẹlẹ́ẹ̀kẹta as-siyam ẹlẹ́ẹ̀kẹrin az-zakah ẹlẹ́ẹ̀karùn al-hajj àwọn tá à ń bá ń ṣe léyìí àwọn níta ni ọmọ ẹ̀yà mi nínú Islam kí ló dé tá a fi pera ọlọ́mọ ẹ̀yà ọlọ́run ló pè wá bẹ̀ ọlọ́run ló pè wá bẹ̀ oríkì ńlá tọ́lọ̀ wọn bá fún wa nù orúkọ tó ṣe pàtàkì ju gbogbo orúkọ lọ tọ́lọ̀ ń tẹ̀mọ́ wa lórí nù ọlọ́run ẹlẹ́dàá wa ni innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum àwọn amúmìnì wọn jẹ́ nǹkan kan ju pé ọmọ ìyá ni wọn lọ ọmọ ìyá ni wà o àìsàn rẹ̀ lásán ṣùgbọ́n ọmọ ìyá ni wà. àwọn olùmọ̀wá tí wọ́n mọ̀ nípa tẹ̀sí wọ́n ní kí ni túmọ̀ innamal mu'minuna ikhwa ikhwa lédè lárúbáwá gbólóhùn pípọ̀ àhùn wọ́n sì tún máa ń sọ di púpọ̀ pẹ̀lú fún ọkùnrin ikhwan ikhwan àwọn olùmọ̀ sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ikhwan àti ikhwa wọ́n ní ikhwa òun náà ni orúkọ tá a máa lò fún gbogbo ẹni tí ìmánì sọ wọ́n dọ́mọ ẹ̀yà ṣùgbọ́n ikhwa bàbá kan náà màmá kan náà ló bí wọn bàbá kan náà lásán ló bí wọn ìyá kan náà lásán ló bí wọn ní èdè lápáátọ́ wẹ́ òní wọ́n máa ń lo ikhwa ṣùgbọ́n àwọn èèyàn ti gbójú fáìlì náà ni ọlọ́wọ́n bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bíi pé ìjọ́mọ̀ ẹ̀yà tí ẹ̀sìn ó lágbára ju gbogbo ọmọ ẹ̀yà lọ innamal mu'minuna ikhwa ọlọ́run ní àwọn múmi ní ọ̀jẹ̀ nǹkankan síra wọn bí ìbá sọmọ ẹ̀yà fa aslihu bayna akhawaykum torí náà máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ẹ̀yà yìí. àlè wa kí èdè òye lọ́mọ ṣẹlẹ̀ kọ́nùkọ́họ yọ ṣẹlẹ̀ àìgbọ́ra ẹni yé lè wáyé àgbọ̀dọ̀ dákun lá ká máa wòran ká máa wo ibi tí ó bàjẹ́ dé rárá mùsùlùmí gbọ́dọ̀ sí ni a gbọ́dọ̀ ṣàtúnṣe láàrin mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó bá jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù lọ́ba ń bájà àwọn ọmọlẹ́yìn awo lẹ́ẹ̀bájọ gbọ́ra yín yé àwọn olóró àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ ni kí ló kàn kí ló fẹ́ dára rẹ̀ láàmú àmọ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ àti kọ́nùkọ́wọ́ kan bá wà a gbọ́dọ̀ ṣàtúnṣe ẹ̀yin tẹ́ bá mọ̀ pé mùsùlùmí kan wà tọrọ wọn yíra wọn pẹ̀lú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàtúnṣe ẹ gbọ́dọ̀ dákẹ́ torí pé tí a bá ti dákẹ́ tínú wa ń dùn pé ń hmm, ọlọ́run tó jọ ọlọ́run jọ pọ̀ sí ọlọ́run ní jẹ́jẹ́ àwọn dán ó túmọ̀ sí pé má ní wa kò tó déédéé mùnáfíkì àbí ni torí ẹ lónìí kò gbọ́dọ̀ dọ́là gbogbo mùsùlùmí tá a mọ̀ nílẹ̀ pípò wọn àti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kọ́ wà tí wọ́n fẹ́ràn ara wọn tí wọ́n jọ lérí síra wọn bíi láńkọ́kọ́ tí wọ́n fẹ́ràn ara wọn ẹja gbìyànjú láti rí pa parí rẹ̀ lónìí kó tó dọ̀la. fa aslihu bayna akhawaykum ọlọ́ni ẹ̀ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín. bákan náà anábà muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith nínú hadith abdullah ibn umar radiyallahu anhuma ilé tí imaamu bukhari àti muslim gbé jáde ó ní alimuslimu akhul muslim la yadhlimu wa la yuzlimu ó ní mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni o mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni mùsùlùmí ò gbọ́dọ̀ ṣàbòsí fọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbé ọmọ ẹ̀yà rẹ̀ kọta agbọ́dọ̀ kíyèsáàrin o mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni ọ gbọ́dọ̀ sàbòtì sọmọ ẹ̀yà rẹ̀ ó sì gbọ́dọ̀ gbé ọmọ ẹ̀yà rẹ̀ kò gbé kọ́tà torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam náà fi hàn wá pé ọmọ ẹ̀yà ni wá bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ti pàkíyèsí wa lọ sí di pé ńgbà wá jọ ọmọ ẹ̀yà kò sí ń tọ́ yẹ wá bíi. kájẹni tí ó nífẹ̀ẹ́ ara wa kájẹni tí ó fẹ́ràn ara wa kájẹni tí ó mọ̀ fẹ́ dáadáa lákejì wa anabi ni masalul mu'minina fi tawaadihim wa ta'aatufihim wa taraahumihim kamasalil jasad idha ishtaka minhu 'udwun tadaa'a lahu saa'iru al-jasadi. بالحمى والسهر حديثه متفق عليه النبي نقول جوا ومؤمني nígbà tí wọn bá nífẹ̀ẹ́ ara wọn ní ìfẹ́ tó dénú ìgbà tí wọn bá ti ń ṣàánú ara wọn láàánú tó lóòrìn ìgbà tí wọn bá ń ṣèké ara wọn ní ìṣèké ara ẹni tọ́jẹ́ tòdodo àpèjúwe wọn yóò dàbí tèèyàn kan ni. gbogbo múmi ni ọwọ́ àdàbí èèyàn kan tọjá ike tí oríkè kan bá ń dùn èèyàn láti gbogbo oríkè yòókù ọtẹlẹ eyín ni ro wa ìkòkòrò òdì agbádùn ẹrí pé títa ríro yẹn kò ní ma lórí ìrora yẹn ò ní ma lórí ẹnu nìkan ìsìlẹ̀ ní orí gbogbo ara yòókù ọ̀tẹ̀ ẹ̀yin ọ̀rá kojú ẹni tí ń sọ pé yín romi ìkókóró òde ń gbádùn tẹkàn rọra fọ ọkàn lára pé àfẹnilẹ ah, à ah, ebi yín lọ sọ pé ń rọ àwọn asipakọ ní rọ ni ẹ̀rí gbogbo ara yòókù ọ̀tẹ̀ ni tó bá yìí ṣe pé àmọ́ pé kángun kángun kángun àpò arapa lọ kángun sáró ọrùn ẹ wà ní nǹkan ti ìsàlẹ̀ olè sẹlẹ̀ lágbo olè kankan mọ́kàn nìkan jẹ́ nìkan lọ kí la fi ṣe gbogbo wa lọ́kàn torí pé ẹni tí nǹkan ṣe yẹn kọ́ mùsùlùmí ọmọ ìyá wa ni. tí dáadáa bá ti ṣẹlẹ̀ sí gbogbo aláàmọ̀ yìí nítorí pé ta nìkan ṣe àwa gángan gángan nìkan ṣe eléyìí ni wọ́n ń pè ní imani ni wọ́n ń pè ní islam àmọ́ kó jẹ́ pé aburú sí ọmọ ìyá wa gbogbo wa wá rẹ̀ gbogbo wa bẹ́ lọ́pọ́lọ́ má bàa mú kú o bí ó tún bímọ sí kọ́pẹ́ká kí wàhálà rẹ̀ ọmọ tà ọlọ́mọ sí wa lẹ́ni tí ọmọ fi aburú fún alákejì rẹ̀ ẹ sì rí pé tí nǹkan bá ń sèyàn ní ti ẹni tẹ́yìn ro kì í ṣe nìkan ní ọ́ sáìsì gbogbo èèyàn yìí ní ọ́ sáìsì gbogbo èèyàn ní onírúurú bẹ́ẹ̀ ni tó bá gbèsè bá ń bẹ láàrin wa bẹ́ẹ̀ ni gbogbo wọn máa bẹ́ni tí nǹkan ṣe ṣàìsàn bẹ́ẹ̀ ni gbogbo wọn máa bẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ ọ̀lọ́ déédéé láàmà bá a wá bí ó ti ṣe lójútùú eléyìí ni wọ́n ń pè ní Islam Islam ti wá ó ti fi hàn wá pé mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni nígbà tá a ti jọ́ ọmọ ẹ̀yà ara wa a rí i pé Islam pa àwọn èèyàn oríṣiríṣi pọ̀ ó mú abubakar ní sadiq radiyallahu anhu ẹni pàtàkì ńlá nínú àwọn alárúbáwá umar al-faruq ẹni pàtàkì tí pàtàkì rẹ̀ lórí ṣáájú kí islam gan tó dé ọ̀pápọ̀ pẹ̀lú bilal al-habashi ọ̀lẹ̀ habasha síbẹ̀ yìí máa pé bilal ó gángan lásojú wa ńlá láti ojú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ọ̀kan nínú nǹkan tó fi wá lọ́kàn balẹ̀ gidigidi wípé àní ẹ̀sìn Islam ti gbogbo àgbáńlá ayé ni gẹ́gẹ́ bọ́lá ọba ti ti sọ nípa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán àfi kò lè bá àjẹkẹ fún gbogbo gbogbo àgbáńlá ayé àtàwọn dúdú àtàwọn funfun àti kò dúdú kò funfun gbogbo alọ́lọ́run anábì Muhammad sallallahu alayhi wa sallam tanda bilal ta lọ dàmà tí ọba sí islam abubakar radiyallahu anhu ọlọ́run abó olóko ẹrú ọsọ di òmìnira bilal ọ̀padà di ẹni pàtàkì nítorí pé islam kò ní ìwò pé bóni wọ́n ti ń bọ̀ bóni ìwọ́ ti dé tanda wọn mà ọmọ pé ní pàtàkì lélẹ́yìn kò sí ntọ́ka islam pẹ̀lú eléyìí ọ̀kan náà àwọn sàhábà wọ́n pè ní abu dhar radiyallahu anhu èdè òyìnbó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti Bilal Abu Dharr ọwọ́ àfi dídúdú ìyá Bilal ó fi bú Bilal pé ìwọ ọmọ obìnrin dúdú yìí anabi sallallahu alaihi wa sallam wa bọ ọwọ́ sọ fún Abu Dharr pé anta mur'un fika jahiliyya ìsáyé ojú dúdú ń bẹ lára rẹ̀ wọ Abu Dharr Abu Dharr ọmọ tó lè fi pẹ̀sẹ̀ yìí rẹ̀ ju pé kó gbé ẹ̀kẹ́ rẹ̀ tí ó rí èpè lọ èyí sì mọ̀ pé pẹ́ mọ́kà yìí máa gbóná mọ́kà gangan fúnra rẹ̀ òun máa mú bẹ̀ gidigidi wọ́n wá gbé ẹ̀kẹ́ rẹ̀ sí orí èèmẹ̀ wọ́n wá ní kíbi láàlú fi bàtà kọ́kọ́ fẹsẹ̀ rẹ̀ tẹ́ mọ́lẹ̀ bóyá ọlọ́run ó forí jìn lórí àsìwí tó ń wí o Islam ọ̀pá gbogbo àwọn lárúbáwá ńláńlá yìí ọ̀pá wọn kọ̀ pẹ̀lú Suhaib ibn Rumi Suhaib etí lárúbáwá ọmọ ilẹ̀ Rome ni ọ̀kan nínú àwọn European ni Islam ó tún pa àwọn lárúbáwá ńláńlá yìí ọ̀pọ̀ àwọn pọ̀ pẹ̀lú Salman al-Farisi Salman al-Farisi kì í ti lárúbáwá ọ̀kan nínú àwọn ẹ̀yà fáríta ni sọ Islam pa gbogbo wọn pọ̀ débi pé nìkan ò sí tó lè ṣe fáàrí sẹ́nìkan ìgbé sọ́ọ̀mù àpọ̀mọ́ lárúbáwá làwà ìwọ Áfíríkà yìí sọ́ọ̀mù àpẹ́ lárúbáwá làwà ìwọ Yúróòpù játijáti yìí sọ ma pé lárúbáwá ni wọ fárísì aláìlérò ẹnìkan jẹ sọ bẹ́ẹ̀ abil islamu la abali siwahu idha iftakharu bi qaisin aw tamimi bàbá tèmi ní islam mi ò ní bàbá mi ju islam lọ báwọn yẹn bá ń fi àwọn bàbá làwọn ṣe fáàlì tí wọ́n fi àwọn bàbá bàbá wọn tí wọ́n fi ṣe fáàlì islam ní bàbá tèmi bàbá wò láwọn àbúrò islam à ń bọ̀sibọ̀si pápọ̀ kó ju islam lọ torí islam ti wá kò sí ntọ́ka pẹ̀lú èdè èdè àwà gbogbo èdè tó kọ ọmọ ẹsẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ìbá jẹ́ yorùbá ìbá jẹ́ haúsá ìbá jẹ́ sábàrúmá ìbá sì jẹ́ elédè french ìbá jẹ́ elédè english ìbá jẹ́ fúlàní olùyọ̀wù tó bá jẹ́ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ èdè ọgbọdọ yà wá a pé ẹ dáńsọ ní ìsinmi àwa mùsùlùmí Yorùbá ẹ gbọ́rọ̀ mùsùlùmí Yorùbá mùsùlùmí tápà wọn kọ́ ṣe ayé àwọn èdè ọgbọ́dọ̀ yà wá lórí aburú ni mọ́sálásí kàkálẹ̀ bá sọ pé mọ́sálásí mùsùlùmí ní Wàgàdógù ẹ̀dìdẹ́ sọ́ di sọ́ọ̀sì lọ di torí pé nínú ẹ̀sìn Islam aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjiduhu anábì níbi kíbi tí sọlá ti bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́sálásí rẹ̀ gbogbo fẹ́ẹ́ kọ́ àwọn mùsùlùmí wọn kọ́ mọ́sálásí àwọn mùsùlùmí Yorùbá àwọn ni wọ́n kọ́ mọ́sálásí mùsùlùmí Yorùbá ní sèlè máàmù àmọ́ kò burúkú ẹni tó jẹ́ ara Ghana wọn náà wá sí sọlá àṣàjẹ ni wọn wá sí sọlá ẹ Haúsá ni wọn wá sí sọlá sábàrúmá ni wọn wá sí sọlá kò sì gbọdọ̀ yanu gbọdọ̀ pé ọ mo ti sọlá ti tó torí Yorùbá rẹ máa mú ọgbádùn ní orí ẹ dàrú torí alimusulemu akóni musulmi musulmi kọ ọmọ ìyá musulmi ọlọ́sọ̀kọ̀ wa anna al-masajida lillah gbogbo mọ́tíláṣí ti ta ni ti Allahu Rabbul Alamin pé àbábá dé mọ́sálásí a lè rí lè máa mú tọ́jẹ́ pé èdè rẹ̀ lè dé gbogbo àbálá yìí èdè kan náà ni wọ́n ta dèdè tẹ̀ náà àmọ́ bàbá ti dórí sọ̀lá sẹ́mi pé èdè kan náà ni gbogbo wa máa sọ ewo èdè lárúbáwá àbí lè máa mú kọ́sì sọ̀lá dá sọ pé ọlọ́run ló tóbi jù kó tún bẹ̀ ọlọ́run ló tóbi jù tiwọ́ ọlọ́run ọba nìkan ni gbogbo ẹ̀yìn ṣe kọ́ ọ lọ à sẹ́mi pé nǹkan ti fẹ́ di nǹkan mìíràn ẹnu ká rọra já sọláàtì mi Islam kọ mẹ́ẹ̀yà pé ẹ̀yà yóò bá ara wa àwọn iṣẹ́ yà mí o Islam kọ ọmọlú pé luwa ni ẹni tó bá ti sọ ọmọlúwa kọ́gbàgbé ẹ̀ Islam kò sì má àwọ̀ pé Islam ẹ̀sìn àwọn èèyàn dúdú ni o kì í ṣe tàwọn èèyàn funfun táwọn èèyàn funfun ni o yéé ti táwọn èèyàn dúdú a'udhu billah islam kò sì sí tọ́kàn pẹ̀lú pé ọkùnrin náà fi yan gbogbo yín pátá ní islam wà fún eléyìí túmọ̀ sí pé jíjí ọmọ ìyá wa ó lágbára púpọ̀ wọ́n ní al-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd àwọn mùmínì lọ́kùnrin àtàwọn mùmínì lóbìnrin apá kan wọn ẹni apá kejì ni wọ́n jẹ́ o alátìlẹ́yìn ni wọ́n jẹ́ fún apá kejì alágbàkàyà ni wọ́n jẹ́ fún apá kejì àwọn múmìnì lọ́kùnrin àti múmìnì lóbìnrin èyí náà wà pèjúwe sọlẹ nínú mọ́sálásí tá a bá fi ṣe sọlẹ gbogbo bí wọn bá ti dé sí iná ni wọn máa yẹ kò sínú pé a àti ẹwà lọkì àwọn lárúbá kan wá mọ́tíláṣí wa lónìí afẹ́ wá sí pamọ́ wá sọ fún gbogbo ẹ̀dúgbò pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí sáfùkàrún sáfùkàrún ibi ọ̀yẹ́ yìí à ọlọ́mọdé báwọn eléyìí àwọn ará ilé àtẹ́bì ará ilé sàánà ará ilé sèpánù ara rẹ̀ tala ará ilé àtẹ́bì kan tọ́ba jẹ́ pàrọ̀ ilé àtẹ́bì kan bá bẹ́ wọn ibi táyì bá tẹ́sí yóò dúró sí. islam yẹn bákan náà nínú islam ẹ̀yin ẹ̀ wò bá ń ṣe ṣe hajj kò sọ́gà kò sọ́mọ̀dọ̀ kò sólórí kò sẹ́ni tá a tó lórí lé lórí gbogbo wọn wà nù yúnífọ̀mù kan náà ní lọ́wọ́ ọkùnrin islam fi hàn yín pé àwọn mùsùlùmí ọmọ ìyá ara wọn ni wọ́n jẹ́ o torí ẹ̀ tó bá jẹ́ pọ́ ọmọ ìyá ara wa la bá jẹ́ nínú nǹkan a gbọ́dọ̀ mójútó òun náà ní ká máa fẹ́ rere fún ọmọlàkejì wa irú ìtànfẹ́ forí ara wa anabi sallallahu alaihi wasallam la yu'minu حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه. muttafaqun alayh ẹnìkan ní yóò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní ìgbàgbọ́ eléyìí tó pé ìgbàgbọ́ lè wà àmọ́ ìgbàgbọ́ ò ní pé ó dìgbà tẹ́ẹ̀mù bá ń tó ń fẹ́ fọ́mọ làgídí irú tẹ́yìn náà fẹ́ forí ara yìí anabi ọ̀dà kọ́ ọdún tí kálukú máa fẹ́ forí ara kí ni kálukú máa fẹ́ forí ara dáadáa àkọsẹ́nìkan nínú wa ní ìsìnkú fẹ́ ká pé aburú ṣẹlẹ̀ tó irú tí wọ́n fẹ́ fórí ara rẹ máa fẹ́ fọmọlàkè jẹ ìgbà náà ni ìgbàgbọ́ òdodo yóò tó jẹ tó pé lábẹ́ báyìí à ń fi yí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tí Islam ẹ̀sìn òdodo yìí tọ́sọ̀wádọ̀ kan pípé a nífẹ̀ẹ́ yín nítorí tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa. هو أن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم أن إذا أحب أحدكم أخاه فيعلمه رواه أبو داود وابن حبان والحاكم بسند جيد النبي صلى الله عليه وسلم تني كان إنه يتوب عنك يوم يعرف دي قمة torí ẹ tí wọn náà bá يعرف ọmọ ayé rẹ ما من Islam jẹ́ ọmọ ìwádìí àwọn ọmọ ìyá òun kíkà sọ̀rọ̀ ẹnu lásán ó bu kátàkátà àwọn ojúṣe tí ń bọ̀ yìí ẹ jẹ́ ká tètè mú ní kámákámá alákọ̀ọ́kọ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ gbogbo gbàtẹ́ bá jọ pàdé ọ̀nà kọ́ sàlámà mùsùlùmí ọmọ ìyá rẹ̀ gbogbo gbàtẹ́ bá jọ pàdé kọ́ sàlámà sí sàlámà tẹ̀sí islámù kò sí sí sálámà tá a lè fi wé láyé ìkírẹ ẹni tẹsí islam kò sí ìkírẹ ẹni tá a lè fi wé láyé assalamu alaykum tọba mẹbẹ kò sí ìkírẹ ẹni tó jọ ní gbogbo àgbáńlá yìí báwo wá ní sábà tó sọ wípé wa rahmatullah báwo ní sábà tó sọ pé wa barakatuh assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ìtumọ̀ rẹ̀ ọlọ́run kọ́ máa bá yín ìkẹ́ rẹ̀ àti àwọn ìbùkún rẹ̀ kọ́ máa bá yín ẹ dákun kíkí mi wò lẹ́mọ̀ táwọn èèyàn máa fi kí àwọn láyé tọ́jú eléyìí ṣé ẹ káàárọ̀ sọ́jọ́ ẹ káàsán sọ́jọ́ ẹ kálẹ́ sọ́jọ́ ẹ kú kálẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú àpérò pékin kọjọ́ ra wọn rárá rárá torí pé kíkí ọlá kíkí ọlà lẹ́yìn kíkí tá a máa tura wa tá a bá dénú àlùjẹ́nà tahiyyatuhum yawma yalqawnahu salam ìkírẹ ẹni tó wọ́n gbéra wọn lọ́jọ́ tó wọ́n bọ́ lọ́wọ́ bá pàdé wọn náà ní assalamu alaykum ọlọ́dàkùn kọ́ yọ wá nínú ẹni tí sálámà yìí jẹ tiẹ̀ láéláé ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú òfin ṣẹ̀ríyà bí ẹnikẹ́ni wọ́n bá sálámà sí ọ̀ràn yẹn ni kó dáhùn ọ̀ràn yẹn ni kó dáhùn ọlọ́run fàáyò bí ahsana minha aw rudduha ọlọ́ni tí wọ́n bá kíyìn ní kíkí kan èyí tó dáa jùlọ ní ká fi dáhùn ẹ dáhùn pẹ̀lú ìtọ́ dáa jùlọ bẹ́ẹ̀ bá lè tè ìtọ́ dáa jùlọ ẹ rí i pé ìtọ́dọ́gba pẹ̀lú rẹ̀ lẹ́ fi dáhùn. asalaamu alaykum ètò dáadúlọ ni wa aleykum salam wa rahmatulah àbí fi kún pé wa tá a bá ti lè sọ ètò gùn àti gbọ́dọ̀ sọ ètò péréte ìpawí wa alaykumus salam ọ̀ràn yẹn ni ká dáhùn wọn ò gbọ́dọ̀ kí mùsùlùmí kọ́ má dáhùn ẹni bá kọ̀ láti dáhùn gbèsè là ń dájọ́ gbèsè là ń dájọ́ déjọ́ gbẹ̀ndàlùkìyà Al-Imam an-Nawawi rahimahullah wọn tá a má sálámà sí tá a sálámà sí tí kì í dáhùn ṣé ká yé sálámà sí àbí báwo ni ẹ má sálámà sí ọ̀sán gbogbo ẹjọ́ ọlọ́mọdé arúgbèsè sálámà lọ àlùkìyàmù torí àgbọ́pọ̀ ìka dáǹtì ẹ̀ padà láti inú sàárè wípé gbogbo èsì ń sílé ayé ẹlẹ́kùn ẹgbà torí ibi tí wọ́n wá léwu torí ẹ̀ka tó lọ ẹ̀jẹ̀ á máa dáhùn sálámà tó wala taqulu liman alqa ilaykumu salama lasta mu'mina tabtaghuna 'arada al-hayati ad ẹ má sọ fẹ́ni tó sálámà sí pé torí pẹ́lú mi bí ìgbà tó bẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ fífi ń yí ọkàn wò tí ó la ọkàn ẹ dákun tá a bá lọ ọkàn kí la lè rí mẹ ẹ̀jẹ̀ náà lákàn rí mẹ àtẹnitọ́kàn rẹ̀ dá àtẹnitọ́kàn rẹ̀ ọ̀dá bákan náà ni ó rí lójú tiwa torí pé kúròǹtì ni wa á máa kankan ọlọ́ni àlímú bìdá ti sòdò ọlọ́mọ ti bẹnu gbá àwọn ẹ̀rọ ẹ̀ tabatiri téèyàn tó hàn tó alẹ́ pé mùsùlùmí kò fẹ́ tó takò Islam kò kúrò nínú Islam ní tí náà wá sálámà tí wà tá a dáhùn afẹ́ máa fọ́ra wa má nù wọlé àtúntò kó ànfọ́tò huwa a'lamu bí máa ti dáhùn ẹ má fọ́ra ẹ má fọ́nà tọ́lọ́ náà lọ mẹ́rin tí ń pààyàn ẹnì kan bá ti sálámà tí ọ tá a máa ní mùsùlùmí dáhùn amẹ́nì kìí ṣe mùsùlùmí onáwó àríkọ́ àwọn mùsùlùmí máa sálámà síra wọn onáwó àṣàlámà àlékún àníwá àlékún tí ẹnì ká sọ pé kí ni wà àlékún torí pé kìí ṣe mùsùlùmí tọ anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith kan ó ní la tadkhulul jannata hatta tu'minu ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم ẹ lè wà lìjánà kẹtù gbọlọ́wọ́n bá gbọ́ ẹ sì lè gbọlọ́wọ́n bá gbọ́ sáájú kẹtù nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ kí n sàáyé fún yín kí ni tuntun pété ń bá ń ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín ó ní ẹ máa tan sálámà ká láàrin ara yín ẹ jẹ́ kí sálámà pọ̀ láàrin wa àfẹ́ràn ara wa à ń kórìíra ara wa àfẹ́ síwájú fúnra wa àyè sálámà síra wa tá a máa máa sálámà síra wa gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ni ọmọ ìyọ́ gbogbo aburú tí ń bẹ náà kẹlòmíì sẹlòmíì tọ́lárí tọ́ sálámà sóhun nǹkan kan ó fò náà lẹ̀ kò ní mọ̀gbà tó ń hùwà rí kìí sì ṣe múlá àti màsálámà jàmá àṣàlà wọn ni ẹ̀tàn ká asalaamu alaykum. bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́jọ́ àṣàlà ẹni náà ti dàn sọ̀rọ̀ bó o ṣe gbé wa ló dà gbé fọ̀ ẹ̀yin ò lè bí sẹ̀. ìsìláàmù wa sọ fún wa pé ẹni tí ń bẹ lórí nǹkan bóyá kẹ̀kẹ́ ni bóyá machine bóyá mọ́tò ìwọ lọ́sàlámà sì ti rìn sẹ́yìn nítorí tó bá gbẹ́ni tí ń rìn lẹ́sẹ̀ lórí tí kọ́ sálámà jọ ìgbéraga ní ọ̀jọ̀ wọ́n ń bẹ lórí kẹ́kẹ́kẹ́kẹ́ wọ́n ń bẹ lórí ẹsẹ̀ wọ́n ń bẹ lórí kẹ̀kẹ́ wọ́n ń bẹ lórí machine wọ́n ń bẹ nu mọ́tò ní kọ́ kọ́kọ́ sálámà sẹ́ni tí ń rìn lẹ́sẹ̀ Islam tó wá sọ ike ẹni tí ń rìn lẹ́sẹ̀ kọjá kò ní ọ sálámà sẹ́ni tó jó tí tó bá gbẹ́ni tó wà á jókòó ní ọmọ tí wọ́n tó ń rìn Islam ẹ̀yin tẹ kéré lùkà ẹ̀yin ní ká kọ́kọ́ sálámà táwọn tí wọ́n pọ̀ tó tó bá kọ́ àwọn tó pọ̀ náà kọ́ sálámà sí ìgbéraga ní ọ̀jọ̀ tẹ̀lé ìjẹba. Ànábì sallallahu alaihi wasallam nù ríwá ẹ̀kọ́ ní ọmọdé kékeré kọjá kó náà kọ́ sálámà ságbàlagbà ẹ̀kọ́ nìyẹn. àwọn anìkẹ́ni tí ọba jẹ kọ́dún kan tó gbà lọ́wọ́ olúwa rẹ̀ kọ́ fẹ́ kéde pa àwọn bàbá àwọn màmá ẹlòmíì bàbá yẹn ẹlòmíì bàbá bàbá yẹn ìwọ wá sẹnu kúdúrú ò lè sálámà ẹyẹ kọkọkọ sálámà náà tẹmọ ní kágbàlagbà kó láàánú ọmọdé a tẹbi islam náà sọ pé ọmọdé náà kọpọ wọ fada orúlé apákan ọfẹ dá pákan ìwọ náà kọ sálámà sáwọn bàbá bàbá ẹ̀kọ́ nìyẹn sálámà ní gbèsè káàárọ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh tí sálámà bá kọ́kọ́ gbọ́dọ̀ wá lẹ́nu ọmọdé ẹ káàárọ̀ náà kọ́ ẹni ta ló ti ẹ̀kọ́ kọ́kọ́ wá ọmọdé náà. wọlọ́kọ̀kọ́ kí bàbá rẹ̀ wọlọ́kọ̀ kí ìyá rẹ̀ wọlọ́kọ̀ kí àgbàlagbà wọlọ́kọ̀kọ́ kí àgbàlagbà kì í sàgbàlagbà lọ́ọ́ máa ti kọ́kọ́ kí ọ. bàbá kan wá bínú oníkọ́ ọmọ tó má sálámà sọ ma sàmàbí ìgbà tí èèyàn sọ pé má sàdúà fún mi má ẹni tó bá ti fàdúà ó súnmọ́ kọjá pé wọ́n ṣe pè fún asalaamu alaykum wa rahmatulahi wa barakatu nǹkan láàlẹ́ lẹ́yìn wàllá àlẹ́ rí omi. wọ́n ní kíkìrẹ́ ẹni eléyìí tó wà kò sírú kíkìrẹ́ ẹni tẹ̀sí Islam torí ìkìrẹ́ ẹni tó máa lè jẹ́ nà lọ́lọ́kọ̀ọ́ gbogbo nǹkan míì tẹ̀lé táwọn èèyàn ń sèwọn àṣà ni kò nítumọ̀ asalaamu aleykum yẹn fi kó àwọn ọmọ yín o ẹ kàn bí ma lásán o ẹ bí ma kí mùsùlùmí ó lè kọ́ ní o wọn máa gbọ́dọ̀ wọlé láì sálámà o ọmọ yín yẹn fi kọ́ tó bá ti rí mi ó sálámà tó pẹ̀lú gbọ́nà àwọn ọmọ kọ́ wọ́n sì dì mí. bákan náà màláìkà kan sálámà sí yàn láwa Aisha radiyallahu anha. àbẹ̀niyà Aisha. هذا جبريل يقرأ عليه السلام وعائشة ملكة جبريل ني أم سلامت ملكة جبريل أم سلامت فقالت عائشة وأدرك وعليه السلام ورحمة الله وبركاته الله الله كما قلنا إكي الله أتوان فكوري كيف الله سقوا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها سبا كي ينكي كان يتوسع جلواني كان màlẹ́kà gan sálámà Aisha ti dà wọ́n. wáyé o tábà wá sálámà síra o Islam tó fi kọ́ wa ibi ká bara wa lọ́wọ́ ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin ẹ lè bara yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ọkọ síyàwó rẹ̀ wọ́n lè bara wọn lọ́wọ́ ọmọ sí bàbá tí bàbá bá náwó o lè ba bàbá rẹ̀ lọ́wọ́ àgbàlagbà sọ́mọdé. So sàgbàlagbà bá jẹ́ kó lọ nàwọ́ ẹ̀ríkì sàlámù fi kíkí ga ìwọ lọ́wọ́ kọ́ sàlámù ọmọdé náà kọ́ sàlámù sàgbàlagbà báwo wá ló ti jẹ́ kó ọmọdé náà kọ́ nàwọ́ sàgbàlagbà ọ̀ lẹ́kọ̀ọ́ gbàtí wọ́n kíkí ìtẹnu ọmọdé náà kọ́ sàlámù adékítà bá nàwọ́ náà kọ́ tani ọ̀ nàwọ́ àgbàlagbà ni ọ̀ nàwọ́ lọ́mọdé náà tó wà nàwọ́ kí lọ́lá ti ń bẹ fẹ́lẹ́ yìí anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí imaamu abu dawud tó gbé jáde ní maami muslimayn maami muslimayn yaltaqiyan fayatasaafaxan illa gufira lahuma qabla an yaftariqa mùsùlùmí méjì ò ní pàdé kékeré kejì wọn bara wọn lọ́wọ́ ẹyà àfi kí Ọlọ́run kò forí díẹ̀ kíní kejì wọn kó tó túwọ́ kánú ara wọn àwọn tí islam mú wa lélẹ́yìí o tí ó jẹ́ kí ìfẹ́ wà ọmọ ìyá rẹ̀ ẹ̀rí wọn ni máa mí mùsùlùmí yìí kò sí mùsùlùmí méjì tí ó sì bẹ̀ eléyìí òfìfẹ́ lómi àfi fáwọn mùsùlùmí ọ̀làńlá yìí kọ́ba àfọwárò ẹjọ́ àwọn ọmọ gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ Qatada rahimahullah onímọ̀tò Anas ibn Malik radiyallahu anhu أكانت المصافحة في أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم táwọn sàbí ànábì máa ń bara wọn lọ́wọ́ bí ọ̀lẹ́ náà oní bẹ́ẹ̀ ni. Anas bin Malik radiyallahu anhu olóhùn òun rẹ̀ ní tiwa rẹ̀ dáa síta ànábì sallallahu alaihi wasallam. bí máa ń kọjá lọ tó ráwọn ọmọdé níbi tí wọ́n ti rere yóò dúró yóò sì máa bà wọ́n lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan. asalaamualeykum asalaamualeykum asalaamualeykum tẹ́lẹ̀ yìí dín kankan kò fà nàbì sọ́sọ gíga ànábì di kúkúrú ni so ànábì ni laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kìí ṣe gbogbo yẹn ló lè sànfààní bẹ́ẹ̀ liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha katira sani fáwọn kan ọlọ́run ẹlẹ́dàá o sísè ìran kan àti bá rere pàdé dọ̀gbẹ́ndàlùkìyà ó sì tún wà fún gbogbo ẹni tí máa ń ṣèrántí ọlọ́run pọ̀lọpọ̀ ó ní òun àwòkọ́sì ní òun lò àìjẹ́bẹ̀ bàbá ńlá kan là máa wò àwọn bàbá tiwa wọ́n yẹ bọ́mọdé lọ àwọn bàbá tiwa ọ̀jẹ̀ gbalú ẹ̀ bàbá kìnnì lẹ́gbẹ̀ẹ́ àná gbogbo bàbá lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam àràrà ni wọ́n máa dà gbogbo ẹ̀jẹ̀ bá lọ ga lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam kò jámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ sallallahu alaihi wasallam torí ti eléyìí tó da ẹja wa náà mójútó yóò tiẹ̀ dín gbèrágà kù fáwọn àgbàlagbà náà torí nìsín ẹnití ò tọ ọba lọ́wọ́ ẹnití ò tọ ọba lọ́wọ́ ẹnití ò tọ ọba lọ́wọ́ ìwọ náà padà wọn pé Ọlọ́run nìkan ló ní kíkà gbogbo bó ṣe ń tọrọ ààrẹ lójú jáde sáré ti fi atẹ́kùn sí ọ lára tó ń rọ ààrẹ fúkẹ́ fúkẹ́ fúkẹ́ ó rí kọ tẹ̀ni ó ti sọ̀rọ̀ ààrẹ di gbọmúgbọmú tẹ́lẹ̀ lọ gbọmúgbọmú ọ̀já máa tẹ̀kẹ́ bá kó lómi lọ́kàn wúrọ́ ni tẹ́ ti fún kọ́ ó ti òfìfo ni irọ́ lásán akramakumullah ìtẹríbọ wà fún wọn má jẹ yorùbá lẹbù yorùbá ẹnìkan òkè gbàdọ àkè ọ̀dọ̀ ọwọ́ ní gbọ́wọ́ ọwọ́ ní gbọ́wọ́ ló sì ń bá mọ́wọ́ bọ̀ okùn lọ bá ń bá rẹ bọ̀ jẹ́ gbọ́wọ́ tó bá ń bá rẹ yóò bá lẹ́kùn irọ́ burú wọ́n ń dẹ́ni wọ́n fẹ́ wo ojú òkú ayé tí a ti ayé àrètí èèmọ̀ lukutu pẹ́tẹ́ ọkùnrin ọkọ̀ ọba gan ni ó jẹ́ ọgbà fún ní gan ìwọ́ lọ́gàn irọ́ láti súnà sọ́nùsọ́lá àṣìlá ti wá di táàsì táàbì gan ẹ̀sìn Islam lọ́n fi ránṣẹ́ sí wa tí èèyàn fi sóríire so eléyìí ò túmọ̀ sí kọ́mọdé ọmọ bọ̀ ọ̀bá gbà ṣùgbọ́n Islam náà gbà gbàlagbà ọmọ làánà ọmọdé. عمر رضي الله عنه ní thalatun yusina laka wudda akhik ó ní tẹ̀mẹ́ta wà tẹ̀mbà mójútó yóò máa fọ yóò máa sọ يوم tó máa yá yóò تسلم عليه yóò لقيته sọ́dọ̀ tuntun máa alákọ̀ọ́kọ́ tusallim alayhi idha laqita gbogbo wa tó bá pàdé rẹ̀ sálámà ìfẹ́ yẹn máa dọ̀ tójoojúmọ́ ni wàláì tí máa ń bínú rẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò tún máa rántí pé ah gbogbo àtọ́ bá sì pàdé mi máa ṣe sàlámù àlékún ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ti tẹ̀lé fún fílí mẹ́jì òun náà débi tí gbogbo ẹ ti péjọ tí wọ́n ti jókòó òun sì ráyè jókòó ẹ̀sùn fún ẹ̀jẹ̀ kó náà ráyè jókòó yọ máa rántí nǹkan ní gbogbo ìgbà á èèyàn èèyàn dáadáa lágbájá mo rántí jọ báyìí báyìí báyìí báyìí orí ìdúró mọ́ ọdún ráyè jókòó òun ló sún fún mi èsì gbọ́ ti dé fún ọ ẹnìkan bá ti dé ẹnìkan ọ̀gbọ́dọ̀ orúkọ tó fẹ́ràn jù nínú àwọn orúkọ rẹ̀ lẹ́ẹ̀ma fi pè nísìnyí wọ́n sọ ma ní Ibrahim orúkọ tó dáa gidigidi ni orúkọ tó dáa ni àwọn wàá ní pọ́ ma ní Ibrahim a máa ní Burema iburo láwọn àlù French gan wọn lè gbogbo gbogbo báwo ọlọ́mọdé abu ó pè é yẹn ní ká ẹ ti pè é kọ́kọ́ rẹ̀ ti dáhùn Ibrahim wàlá yóò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí pa yorùbá ni wàhálà wàhálà gbẹ fún yorùbá bàjẹ́ ọmọ tó ń pè ní abdulsamir abdulsalam abdulwahab ṣé yorùbá pè samiu wàhábì salami wọ́n ní àwọn onífẹ́ abudu tó sábà fẹ́ abudu àwọn jọ ọmọ jọ rẹ lójú nù ah, abudu ni wọ́n pa mà yóò bá ẹsẹ̀ kọ́ ma kọ́ ń rí olú ẹ̀sìn àlókọ rẹ̀ abudu tó ọ̀gá ti fa abudu tí o ti pè ẹsẹ̀ ìfẹ́ ni tẹ́ máa ń pè dáadáa bá inú rí ọmọ dùn yóò fẹ́ràn yín gidigidi torí kífì ọ wà láàrin mùsùlùmí ọmọ ìyá rẹ̀ nǹkan tó dáa ni ẹlẹ́kẹ̀ẹ́ nínú tọ́jú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí tá a jọjọ́ mọ̀ ẹ̀yà òun náà ní pé tí mùsùlùmí kan bá fi lè sìn tó bá fi lè sìn tó dúpẹ́ fọlọ̀ kẹ́yìn ọ̀sàgbọ̀ ẹni tó sìn tó ní alihamudulilayi ó ti dúpẹ́ fọlọ̀ èyí ọ̀sán pé kí ni yarhamukallah yarhamukallah tó káwọn àwí dáadáa ó tún pàtàkì torí kọ́ mọ́ lọ túmọ̀ sí pé ẹlòmíì sọ pé yára kàlà ọlọ́run rí ọ yóò rí ọ tẹ́ ó ti rí ọ tẹ́lẹ̀ yarhamukallah yarhamukallah hmm. torí táwọn bá máa pè nǹkan dáadáa ìpè ní máa já sí o ní ti táwọn tẹnìkan bá máa tí o àwọn máa tí o rẹ ẹni tí wọn bá fẹ́ bá sọ̀rọ̀ àbọ̀ ní sọ̀rọ̀ kí ni wọn máa sọ Yorùbá lẹ́nu ànàkùnmọ̀lá àbí ẹ̀kọ́ ànàkùnmọ̀lá ìpè púpẹ̀ ní ẹ̀ anakumullah lédè larubá ó túmọ̀ sí ọlọ́wọ́ pààyàn ni sáfà náà bá mọ kí omi yóò pariwo náà sálọ sẹpẹ àmọ́nà òní ọmọ ẹ̀dùn nítorí pé òjò náà ní tòdó jẹ anakumullah èdè larubá anakumullah ọlọ́wọ́ náà yìí lọ́wọ́ anakumullah yóò bá wa sọ pé kí ni anakumullah ọlọ́wọ́ pààyàn ni torí ẹ̀ yarhamukallah yarhamukallah tó bá ti máa sọnù fẹ́ni tó bá ti olóòwò á sọ pé yahdikumullah wa yuslihu balakum yahdikumullah wa yuslihu balakum sẹ́ni kẹ́ni bá fi lé sílẹ̀gbẹ̀ wa tá a bá fi lè sọ à ń gbèrè sí rẹ lọ sálù kìí àmọ́ ni torí ẹka kí ẹyà fi tó bá jẹ pé à ń ṣe sọ láti lọ́wọ́ ní ló wọ́n á ní alihamudulilayi sọláàtì tí ọba jẹ o torí alihamudulilayi nínú gbólóńtà máa sọ nù sọláàtì ní àwọn kíkà bá fẹ́ kí fatiha á ní alihamudulilayi rabbil alamin sọláàtì tí ọba jẹ àmọ́ àwọn sọ pé yarhamukallah sọláàtì tí ọba jẹ torí ká ọ̀rọ̀ àwọn èèyàn ìwọ Ọlọ́run ọkẹ ọ ọ dájú yìí ó ti sọ ọ̀rọ̀ àwọn èèyàn ọba sọláàtì jẹ ńgbà tá a bá tó parí sọláàtì òun náà ní tí ọmọ ìyá wa mùsùlùmí tí bá taari kábẹ́ wò kásì sàdúrà fún kíkọ́ lọ́wọ́ bá wò sàn nínú àwọn kẹta nàbí kàkà lẹ́nu ibẹ̀ nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí kí etí kọ́ ọmọ ìyá wa mùsùlùmí kọ́ ọmọ sàárì kí gbogbo èèyàn wá lọ kí ká sọ fún wọn náà pé lọ kí ó ní à wọn ti dá mi kékeré mọ lọ́dọ̀ aláàrẹ àtàlọ́jà fún ẹ tọ́lọ̀ ń lọ sọ bẹ́ẹ̀ ẹnìkan tó kú ọlọ́pàá wọn gbọ́dọ̀ lọ ibi tó kù bá ti kú tẹ́lẹ̀ ìgbà ọlọ́ngbọ́n mi sẹ́mu kọ́rọ̀ Islam tá à ń sọ bọ̀ eléyìí wọ́n kọ́kọ́ pé ó ti fìdí rẹ́mi ẹni tó bá ní wọ́n ní kó wọ́n mọ̀ lọ sí ọ̀dọ̀ aláàárẹ̀ ẹ kàn fọwọ́ gan lábíyá ni ẹ wàá mọ̀ lọ sàn yóò débẹ̀ lálàáfíà yóò tún padà dé lálàáfíà ìṣàwọ̀ mo rò pé yé wa eléyìí jẹba tẹ bá tún débẹ̀ ẹ ṣàdúrà fún tẹ́bá dọ́dọ̀ ní sísá rẹ̀ islam sọ ibi kẹ bẹ́ẹ̀ lọ́n fún mi asalu allah alaazim rabbal arshi alaazim an yashfiya asalu allah alaazim rabbal arshi alaazim an yashfiya ẹ wulẹ̀ méje tí o bá já rẹ̀ kú anábì ni yọ padà dìde yọ gbádùn náà tẹ̀lé ìlàdúrà tá a bá pé gbogbo wa ti habam asalu allah alaazim rabbal arshi alaazim anyẹsí ẹ tẹ́lẹ̀ ìjẹba nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ oní ẹni pé tí mùsùlùmí ọmọ ẹ̀yà wa tó bá kú ká wá ká wá síbi tí wọ́n ti ṣe sọ̀látul jánásà sí la ká kópa níbẹ̀ ẹnbẹ nínú tánàbí sallallahu alaihi wasallam tó pè lójúṣe mùsùlùmí lórí mùsùlùmí lágbájá kú kò ní ìdíkọ́ sọ wípé ẹ wá o lágbájá kú ìgbà wo ló sọ̀látul jánásà sí lára ìbéèrè tí wà nù á sì lọ síbẹ̀. anábì sallallahu alayhi wa sallam oníṣẹ́ bá ti lè kópa nínú sọ̀láṣìlì jánásà ẹgbàládá ńlá kan kírọ̀ kírọ̀ mithlul jabal al-azim wọ́n dàbí òkè ńlá tẹ́ bá tí wọ́n tẹ̀ lókun yìí tẹ́ tẹ̀lé débi tí wọ́n ti sìn alẹ́ nílẹ̀ tó gba ọ̀nà kírọ̀ kírọ̀ tó di mélòó ó di méjì àmọ́ wa láwùjọ Yorùbá tó kù bá kú àmọ́ níwà gàdógò mi ò tó kù bá kú wọn sábà lọ sọsọ láti ìjà àgbàlá ẹ̀ka wúrò àwọn èèyàn lẹ́rìí àti lè máa mú tí wọ́n sọsọ láti ìjà àgbàlá wọ́n mọ̀ wá retí yóò mọ̀ lẹ́hàjì àkùbà lọ́dọ̀ tiwọn yóò mọ̀ lẹ́hàjì àkùbà lọ́dọ̀ wọn oníjọ́ kẹta ìjọ́ kẹjọ ogójì ọjọ́ àdádálẹ̀ gbẹrẹ lọ àrètí láwọn ní kọlu láwọn tí wọn gbé láwọn ní kẹńkẹrẹńkẹ táwọn àfa àkọkùn bẹ́ẹ̀ torí jọ̀ọ́ ní náà ni ọjọ́ tó fi òdì náà torí pé táwọn kà fún ni káwọn sòkù ló ń jẹ èyí jáde sòkù láǹfààní sẹ́yìn náà sáǹfààní ń bẹ wọn ì sábà kópa ń bẹ sísòkú láǹfààní alẹ́bùsọ̀lá àdúrà sọ pé tẹ́ ń bá ń ṣe sọ̀látùl jánásà tó kù lára ẹ ṣàdúrà fún tọkàntọkàn torí ń bùkátà àdúrà yìí. bẹ́ẹ̀ ni nínú adé ti mí tẹ́nìkan bá fi lè kú tá a rí nínú àwọn ẹni tó ṣe sọ̀láàtì sí lára tá a rí èèyàn ogójì tí wọn kì í ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ọbọ̀ gba ìpè wọn lórí ẹ̀ ẹ̀ rí i pé ká má ṣẹbọ wọn pàtàkì bàbá tẹ́gbẹ̀rún mẹ́wàá táǹdà náà tẹ bọ́ sọ òkú gan wọn pé kí ló dé tó jẹ́kọ̀ àwọn ọ̀daràn yìí ló tó lèmọ́ọ̀mù kan tó tó oúnjẹ ń bẹ́ẹ̀ dìrẹ̀ ó ní wọ́ọ̀hún àgbọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ sọ pé kí ni wọn ọ̀rẹ́ lò tó eléyìí túmọ̀ sí pé èyí tó yẹ ká kó pàǹtí àwọn yẹn máa sá fún ni eléyìí tó dáadáa dálẹ̀ táàyè gbalada kankan bẹ̀ tó ń bẹ̀ ilé ìtàwọn yẹn ń bẹ̀ kò yẹ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà ni tí mùsùlùmí bá fi búra tó bá búra wípé mo fi ọlọ́wọ́n bá búra pé nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ ẹ̀yẹ má sì jẹ́ kí nǹkan wọ́n ṣẹlẹ̀ kẹ́ fi kó bá ẹnìkan bá fi lè búra bẹ́ẹ̀ akójú ẹ mo fi ọlọ́wọ́n bá búra ìpè lónìí báyìí aago mẹ́sàn-án kéré ní ìdánilẹ́kọ̀ọ́ ọbẹ̀rẹ̀ gbogbo nǹkan tó bá lè mú kọ́pẹ́ kò ní pẹ́. lẹ́yìn ọba máa ma lọ fi pláyà mẹ́bàá fi já ọ̀yà wọ́n mọ̀ wá wá fi tí nǹkan ti dàrú tọ́gbà wá di ní aago mọ́kànlá kọ́kọ́ tá a bẹ àbílẹ̀ yìí lọ já ní sẹ́wọ̀n kó nǹkan lọ dára tó já ọ̀fẹ́ pọ́ǹtì ọ̀daràn bàtó ti ní wọ́n lọ́ọ̀hìn wàlọ́ọ̀hì ìdánilẹ́kọ̀ọ́ yóò nílé ìṣẹ́jú kan tágo mẹ́sàn-án tẹ́jọ́ rẹ̀. pé ó ti dára lò mùsùlùmí ọ̀gbọ̀nà ti bẹ̀ ẹ̀ ràn án lọ́wọ́ lọ́nà tí òfin ní dára. anabi sallallahu alaihi wasallam ni kí mùsùlùmí kó ran ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́wọ́ alẹ́ ìbọ̀rọ̀ ni pásẹ́mẹ́ gbogbo òkúra tó bá ti ẹmẹ́jì òfòrí sápá ẹmẹ́jì òfòrí sápá nínú tó ní kọ́ fún níyànjú ẹgbà níyànjú o nítorí kọ́ da nítorí pé yóò sì láǹfààní òun náà ní kí a fi gbà níyànjú nítorí pé téèyàn kan bá wá bọ̀ tó wá wá ọ̀rọ̀ ọ̀yànjú lọ́dọ̀ rẹ̀ ó ti kọ́ kún ó sì mọ̀ ọlọ́mọ yìí mọ́ wàá gbèrọ lè lọ́wọ́ mọ́ sì lọ́nà kí ẹ bá ti tẹ́rí ibà wọn sọ̀ hábà wọn mọ̀ wá gba ìyànjú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó dáa tó ti wọn láǹfààní láyé àtàkùyàmù lànàbì máa sọ fún wa lóbi dórí àwọn obìnrin ìwà ànábì lágbájá àti àmẹ́dù wọ́n tọrọ bá àwọn fẹ́ fẹ́ mi ẹgbà mí níyànjú tani kí n fẹ́ láàrin àwọn méjèèjì mọ́fẹ́ ni àkọ́kọ́ mọ́fẹ́ ni ẹ̀kejì ẹni eléyìí ni kọ̀ọ̀fẹ́ nínú àgbàni ní gbólóhùn yànjú nù. lápèjúwe ẹnìkan wà tó yẹ pé gba awórógbó níta ọwọ́ àrígbẹ́yìn àwọn èròjà tí wọ́n fi ń ṣe náà mànàmáná lẹ́yìn ta ọwọ́ àwọn pé èròjà náà mànàmáná yá ìrètí ti bẹ́ẹ̀ pọ̀ ju gba awórogbò yìí lọ. ọwọ́ afáyín onítọ̀ aláàjì òun mọ̀ pé ti pẹ́ lẹ́nu òwò yìí báyìí ẹ dákun ọ̀nà wo lèèyàn lè gbé gbàtẹ́ náà fi máa taró ọjà tẹ́ǹtà yìí. èyí wá sọ pé ah, ọjà tẹ́ǹtà yóò mọ̀ pé kò sérè kan bẹ̀ lọ títí bá wórógbò tí gan lèmi náà rò pé màá dàgbà. àhà kò ní báyà sorogún Yorùbá máa sọ pé ogún òwò oguru orogún òwò ló fi máa dá lọ òní wo kọ́ máa yá mi máa lé léyìí nínú ẹ̀sìn Islam tó rà sọ pé tọ́ba dá fún ta ló dá fún èmi ló dá fún tọ́ba kù díẹ̀ káàtó fún ta ló kù díẹ̀ káàtó èmi ló kù díẹ̀ káàtó. ẹ̀rí fi láti sàlẹ̀ lọ́rọ̀ wá ní wọ́n làbí máa ń ti ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe kábàtọ́ ti sòdodo ọ̀rọ̀ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí onídàáwọn mùsùlùmí lọ ní gbogbo ògbà ọba àti alábòsí ọba àti ẹni tán sábòsí sí òun lọ sábòsí àbí wọn sábòsí sí káàrún lọ àwọn sọhábà ni oníkàrán ọmọ ìyá wa ọmọ ìyá wa lọ́wọ́ ó ń sọ̀rọ̀ àkọọkẹ bọ nígbàdàn ọmọ ìbùnú oníkàrán lọ́wọ́ ọba àti òun lọ sábòsí ọba àti òun ni wọn sábòsí sí agbọ ọtẹni tí wọn bòsí kí wọn ti yẹn lẹ́yìn oúnjẹ báyìí wọn rẹ alábòsí bọ́ọ̀lù àti ìran alábòsí lọ́wọ́ ànábì ni ẹ kà lọ́wọ́ dè ẹni jọ rábò ìrànlọ́wọ́ náà nù ẹnìkan wá sọ lójú yín pé ntí ìfojú lágbájá rí ńlẹ̀ yìí yóò rí mi ara yóò pè lówó ẹ rọra ka lọ́wọ́ dè mí pé bàbá kà má ti kà ó o ti lọ́ọ́ bá tiẹ̀ jẹ́ o má bá tiẹ̀ jẹ́ o torí ìnàrọ̀ bákà làbẹ́lì mẹ́rẹ̀sọ̀ ọlọ́wọ́n bá retí tiẹ̀ náà tí wọ́n bá rò kó lé mu ọlọ́wọ́n mu wà náà ẹnì kan ti jẹ́rù bàbá kó ah. Ah! bàbá ahmed tí ọba sì ti yín ọkùnrin yẹ torí bá sọ pé wọn náà ọkùnrin tó tó ẹ ti ràn án lọ́wọ́ ẹnìkan o kò ní ti tẹ́ o kò ní ti tẹ́ màá tìrápù sí mọ́tò tìrápù sí mọ́tò tìrápù wo tí ìpàkínní níbi tó nǹkan tí o ọ̀rọ̀ ọba ọmọ ti fi ọlọ́rẹ̀ o. fẹmi ìtẹsán wọn bọ sàwádà káwádà yìí lọ́nà wọn bá wà sí ṣe sára jù ní òun náà bá ní hùwà burúkú yẹn mọ́. sẹ́mi tó dé kí bàjẹ́ ọ̀pọ̀ lẹ́yìn kí a sì bàjẹ́ bá fẹ́ dáwọ́lé ìmọ̀ rẹ ní gbóláyà ṣe àfiwọ́ àwọn bàbá rẹ ò ṣe tì ọyọ kó fi múra dání táwọn bàbá mi tẹ̀ kéré níbi táwa ti wá àmọ́tẹ́ ìbá ti ka lọ́wọ́ dè ẹ̀rí pa burú ọmọ adínkù àwùjọ ṣe gbé àwùjọ ṣe gbé àwọn yẹn lábí ọmọ adínkù láwùjọ. nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí onáà nípa gbìyànjú láti máa bá mùsùlùmí gbọ́ bùkátà rẹ̀. ọwọ́ wa ọmọ àkáwọ̀ ọ̀dọ́gba bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ṣe bò wá láti rí sí bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ṣe gbàdúrà wá sí ọ̀ ẹtí ń bùkátà kẹ pẹ̀lú òun ní gbogbo wa ọ̀n bẹ nínú wọn ẹni tí ń bùkátà kẹ ẹ mọ́gbàgbé òun lẹ́ẹ̀kan láàrin ó sì ń dẹnu ẹni tí ò bùkátà kankan lọ́dọ̀ rẹ̀ àwọn ẹni tí ń ní bùkátà yẹn ó yẹ ká máa ràn wọ́n lọ́wọ́ tẹ bá sàtìrì pé mùsùlùmí yẹn ràn lọ́wọ́ ẹ má gba ẹni tí ó máa di yín lọ́nà láti sìnà lọ́wọ́ fún mùsùlùmí láyé lọ́dọ̀ ẹni tí máa dí ni lọ́nà láti ṣèrè rẹ mọ́gbà wọn láàyè owó tẹ̀lé yìí báyìí ọlọ́run fún wa ni owó lè tán mọ́yàn lọ́wọ́ kéèyàn tó tán ó sì lè jẹ́ pé lẹ́yìn tá a bá tán lò náà tán tí ọlọ́run bá wá fún wa lówó tá a bá kùnà láti tara owó wa ràlìjẹ́ nà fúnra wa nígbà tó ti fáwọn ọmọ wa tó padà wá jogún owó wa tara rẹ̀ tó máa lè jẹ́ nà ojú ó tìyàn kọjá sí sọ́njọ́ gbẹ̀mí ọ̀gbìn wọ́n ló ti ṣe owó ìkàlẹ̀ wọ́n lọ mọ ìpájú rẹ̀ wọ́n lọ mọ ìṣòro rẹ̀ ọwọ́ àdẹrú owó ò lè ná níná lówó ńlá wọ́n tó fi kú àwọn ọmọ rẹ̀ wá tara owó àwọn ará ìjánná fúnra wọn ọmọ nǹkan mọ́sálásí ẹnìkan ò ní kígbe pé à ń jẹ nǹkan ọmọ márùn lọ́wọ́ ọlọ́run á ti torí rẹ̀ fún lálìjẹ́nà ìwọ bàbá olówó tó diwó mára kú ìwọ ọ̀rá lìjẹ́nà ọlọ́run mẹ́ta ló lórí ibù torí délé ẹni tẹ́ bá rí tí ń bu ká dẹ́ran lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni wọ́n á lè kọ́ ìrọ̀ làálẹ́kùn tó fẹ̀ hù rere ní kẹ́ ẹ máa ṣe kẹ́ lè bá a sórí rere ní kẹ́ ẹ máa ṣe kẹ́ lè bá a sórí bákan náà á rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń tara èèyàn rànyàn lọ́wọ́ rànyàn lọ́wọ́ nínú àdìsá nàbì sallallahu alaihi wa alihi wasallam ó ní innama tunsaruna bi du'afaikum ọlọ́wọ́ bò ní ràn yín lọ́wọ́ àfi látàrí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ náà bá ń ṣe fáwọn tó lẹ̀ àmọ́ bí wọ́n bá rà pọ̀ Islam fara mọ́ bára a máa gbé gbáka ẹfúnmi ẹfúnmi ẹfúnmi Islam fara mọ́ Islam fẹ́ kíkà lóko gbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú pé gbogbo wa gbìyànjú èèyàn ní sálà ìmọ̀ ẹni tó ní tó yẹn ẹni tó yẹ pé ó ń gbìyànjú ṣùgbọ́n àwọ̀ kájú irú àwọn ilé yẹn máa ràn wọ́n lọ́wọ́ wọ́n wá ní ìpele mẹ́ta ní ìran ọmọlàkejì lọ́wọ́ ló pín sí nínú ẹ̀sìn Islam wọ́n ní káàrin ẹni tó béèrè lọ́wọ́ olókèjì ipò rẹ̀ kéré àràn lọ́wọ́ àfi nítorí pé ipò rẹ̀ kéré eléyìí tó ga jùlọ òun náà ni ká ràn yàn lọ́wọ́ láì béèrè eléyìí ga ti ta lákọ̀ọ́kọ́ lọ ah owó kí lẹ́kùn mi mọ̀ ọ̀ràn ọlọ́ọ̀ni mo gbọ́n ọ̀nì eléyìí ga nípò púpọ̀ ẹlẹ́kẹta òun náà ni ká fún bùkátà ọmọlàkejì wa tí ò béèrè nǹkan kan lọ́dọ̀ wa ká fún lọ́lá lórí tiwa eléyìí ni wọ́n ń pè ní alìdáà fífún ọmọlàkejì lọ́lá lórí ara èèyàn ọlọ́run sọ nípa àwọn ansọ́ wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa wọ́n máa fún àwọn tó ṣe hijira wá sí mẹ́kà gbígbọ́ bùkátà wọn máa fún lọ́lá lórí gbígbọ́ bùkátà ara tiwọn kódà kó ti gbé bùkátà ti ń bẹ fún wọn ọkọjà ti sùn. sọ eléyìí ni bí ìran ọmọlàkejì lọ́wọ́ Islam ọ̀ fara mọ́ títẹ bá àwọn ọmọlàkejì lọ́wọ́ ẹ máa wá sílè ẹbí rẹ kọ́ nígbà mo ti gbé mọ́tò fún ọ ògo kíwọ náà máa wúra rẹ àwùjọ ìdá ẹbí rẹ kọ́ wọn náà ń ronjẹ ẹ̀fẹ̀ta jẹ lójúmọ́ kí n tó gbé ẹ̀rọ fún ọ tó ń fi ṣe fọ́gá tó ríru eléyìí torí gbogbo ẹni tó bá ti sèrè fún ó ti bá sẹ̀rẹ̀ jẹ kò ní ìtumà yà á yọ náà hàn. لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس Ọlọ́run ní kárí mi àyèrègún ṣíṣe ẹ má fi ba sàrà yín jẹ o ìnínilára ẹ má fi ba sàrà yín jẹ ọdọwọ yín ẹ má sì rèé kí wọn lọ́wọ́ ti fún ọ Ọlọ́run tó fún ọ ní gbogbo nǹkan ìwọ bí ló fún yẹn ọ̀pọ̀lọpọ̀ orí tó sèyàn gán ti parẹ́ kọ́lọ̀ kó tó tún sèmi tí wọ́n fi rí pọ̀ gà ọ̀wá ń jánu ọ̀wá ń sèse kí wọ́n lo fún látẹ́gùn tí ń mí fún ìlànà tí bẹ́ẹ̀ yẹn ń balada ara rẹ̀ jẹ́ ni ọlọ́mọ ti agbára wa ládàá jẹ́ ni ríran ọmọlàkejì lọ́wọ́ pọ̀ ọmọ lórí ìgbà tó ọmọlàkejì bá wà láyé wọ́n ní ká tún máa ràn lọ́wọ́ títí dẹ̀yìn ikú rẹ̀ wọ́n ní apá kan nínú àwọn aṣáájú wa rere lẹ́yìn ìgbà tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí sáláì tí wọ́n jọjọ́ rẹ̀ kò sì yé wá sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ìyàwó àtọmọ tó fi sílẹ̀ yóò máa béèrè kékeré ni wọ́n fẹ́ yóò sì lọ́ọ́ máa bá wọn mú wá yóò sì lọ́ọ́ máa bá wọn mú wá títí ogójì ọdún lẹ́yìn ìgbà tọ́rẹ̀ rẹ̀ yẹn kú. ẹni tó bá ràn wá lọ́wọ́ lójú ayé wa fọ́dún méjì sẹ́mọ̀ pé èèyàn dára láyé ti ta wà yìí. báwo wá ní lẹ́yìn ikú wa sẹ́mọ̀ pé lẹ́yìn ikú wa kò tún ní gbà lẹ́yìn kọjá mọ̀ ọ̀rẹ́ mi gbà kánú àwọn ọmọ wa pé à ọ̀rẹ́ bàbá wò tí ẹ wá mọ́ oníkìní mọ́ gbà bàbá yín wà láyé mọ́tò rẹ̀ rẹ̀ gbàgbé ẹ̀ eléyìí fógójì ọdún bákan náà nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí wọn náà ní ká bọ mùsùlùmí láti rí ká bọ mùsùlùmí láti rí ká má jẹ ẹni tó máa tó àtìrí mùsùlùmí gbogbo wa bá ti wà ó níbi tá a ti lálẹ́ mọ́kàndínníwá ọlọ́run ọba nìkan ló pé mọ wàá jẹ ní tó ṣe pé yóò máa taná wá àléébù ọmọ ìyá rẹ̀ sùnmí nítorí pé mùsùlùmí kò ní fẹ́ káàkiri ọmọ ayé ọmọ jù kò sì ní fẹ́ gbé síta pé kí gbogbo yẹn wá wò wò wọ́n máa sọ pátá afẹ́fẹ́ ti fẹ́ àwọn rí fúru adé a'udhu billahi ọlọ́ni innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lahum 'adhabun alimun fid dunya wal akhirah. والله يعلم wa لا تعلم. ta'lamun gbogbo àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí kí aburú pálapàla kọ́tànkà lórí àwọn olùgbàgbọ́ òdodo kọ́jẹ́ pé wọ́n ń sọ̀sọ́kùsọ̀ ń pa wọn wọ́n ń fẹnu ya wọn balẹ̀ wọ́n ń sọ àléébù wọn etí máa wù wọn ọlọ́lá àwọn ètò bá ti bẹ́ẹ̀ ìyá tí tani tí roni yóò jẹ tiwọn nílé ayé tó lọ́la lókè yá ọlọ́run lọ́mọ ẹ̀yìn ọ̀mọ torí ẹ̀ lọ́mọ tí ọ́ irú àwọn èèyàn burú báyìí yóò mọ̀ sí wọn bí kápé ìmáàmù yìí gbogbo èèyàn wò lẹ́ni tó dúró déédéé díẹ̀ kì í ti pálapàla kò sí nínú àwọn ẹni tó bá wọn lé aláǹgbá kádùúgbò àwọn alákọ̀ọ́kọ̀ dáràn lọ́dọ̀ rẹ̀ ìmáàmù yìí ti babaláwo ìmáàmù yìí tó mọ̀ ní ọlọ́sọ anábìsọ yóò mọ wá sí ẹni tó ń di ọ̀daràn tó ń náà ló máa jó àmọ́ tí gbogbo ayé ti mọ ní babaláwo yóò mọ wá sí ẹbí kí lè má mú kíyèsí babaláwo náà kí nǹkan kan ṣẹlẹ̀ táwọn òbí lè bàjẹ́ bí kí máa kọ́ jáde níta kíru ẹni tá a ti mọ ní babaláwo wọn wá rí lásìkò tí ìmáàmù sọ̀rọ̀ wọn wá ń sọkù sí láńkọkọ láńkọkọ tí ń tẹnu bójú tí wọn gbé kalẹ̀ títẹ iná bá rí láńkọkọ tí ń tẹnu bójú tẹnu máa kọ tẹsíwájú ni àbẹ sọ lóko lónà bá rí à ìmọ̀ kẹ́yìn náà ibi tẹ̀sí lé láńkọkọ pàtó ni láńkọkọ ká bá wọ ó ní èmi àwọn bíi lẹ́yìn ọlọ́ọ̀tì tẹ ẹ̀yin náà ti lé láńkọkọ ká gbogbo àwọn ti dọ̀dá fẹsí mọ̀ pé yorùbá lẹ ẹsẹ̀ tí ọ̀rọ̀ yorùbá máa tò ẹsẹ̀ rẹ̀ gbádùn yorùbá gbogbo wa fẹ́ tò ìyẹn ni kò tí ì ṣẹ̀ yorùbá ọ̀sọ̀kọ̀ ọ̀sẹ̀ bó wa ìwọ náà ṣe ń tọ́jú ẹsẹ̀ lankọkọ lọ ń sọ lóko àwọn sì mọ̀ pé raw material ni lankọkọ jẹ́ nké èlò ní báwọn bíi tí ó kù wọn àgbẹ̀tọ̀ ajẹ́ pé ìwọ náà ká fún àwọn lọ́sọ̀ọ́sì òkú okù àfikọ́ lọ́wọ́ gbọ́ bẹ́ẹ̀ náà ni ẹnìkan rí ọ tí wàá tó obìnrin lẹ́rìn lọ o tún wàá sọ wọ́ọ̀rọ̀ lẹ̀ kò ní bẹ́ẹ̀rẹ̀ pẹ́tọ́ ẹjọ́ o àfà síyàwó yín náà jọ lọ nàbí lẹ́yìn náà sọlọ́pàá lọ́nà sí wọ́n tóbi máa fi àwọn yẹn léṣe síyàwó rẹ̀ ọ̀nà ìtọ́ba yọ ọ́ tẹ̀kí lọ́kọ̀ọ́ ntí pa nàbí ọ̀sọ̀rọ̀ bá àlè àlè sọ́lá ó ń sìnyàwó rẹ̀ bẹ́ẹ̀ àwọn kan rí wọ́n ti túlẹ̀ subahánàlá subahánàlá ẹ̀ wá ń bí dáa subahánàlá wọ́n ti sàmì pé àwọn lọ sọ̀rọ̀ ànábì ni ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀nà ha sọ̀fìyà ìyàwó mi sọ̀fìyà wọ́n ní subahánàlá àwọn àmọ̀ sọ̀tọ̀ kúkọ̀ ń pa ànábì àtìtọ́ ni sáré lára àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀ sí sáré nù sanwó-án nígbà tó ti pé ẹlòmíì náà mọ̀ wọn ara rẹ̀ torí kó ti jẹ́ ìyàwó lọ́wọ́ akọ́kọ́ lọ́rùn ara alẹ́ ẹni ní bá ní màlámọ́dù nǹkan míì lára tó pè so àwọn tó rí wọn fẹ́ra ẹ ẹ ẹ ṣé wùyí náà lò láàrin láàrin ayé dàrú wọn bá máa sọ ká pé ṣé o ti di ọ̀ràn tẹ̀mù kí táwọn yẹn bá ti gbọ́ báyìí àwọn oníwádìí máa ọ̀dọ̀ tari ti gbọ́ àwọn èèyàn lọ sọ mọ̀lẹ́ta wa ni wọ́n ní gbà wọn ti sọ ńkọ́. torí di eléyìí ká máa bo mùsùlùmí láti rí ń bẹ nínú nǹkan tí ọjọ́ sùn ẹni tó lówó yòówó ní gbà fọlọ́n ló fún lówó gbogbo èèyàn náà ló sókun owó àmọ́ bóyá ti dé wàgbà tó gbòmìnir irú ọ̀rọ̀ ti débi ẹ̀ dáhùn. nítorí olóde ọkọ̀ lọ́wọ́ wa ni àbí bàálù. ẹ̀rìkẹ́ tí o bá lẹ́wù wọ́n máa fẹ́ ká sí ilé ìwọ̀n náà ajaja wọ́n ti mọ̀gbà tó ní kankan wọ́n mọ̀ wá sọ ó ti di pa sí ní nkpó díẹ̀ díẹ̀ sí ní nkpó díẹ̀ díẹ̀ kékeré ni ẹ jókòó ó ti lọ kú bọ́mọ bá tún kú láàrin gbẹ́ ah, ọmọ rẹ ní ah, ọmọ ìbádẹ́dẹ́ kù ìyàwó náà tún kú ah, ìyàwó ló lọ. yóò bá lẹ́nu wọ́n tún lè sọ pé ọkùnrin ní bá yóò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ní bá yóò. àbá tọba gborí àtìsà kọjá mọ́tò rẹ̀ kàn gbàbẹ̀ ọmọ tí wọ́n dalẹ̀ ẹ̀bẹ̀ wọ́n lè sọ pé wọ́n á kó gbẹ́ni gbẹ́ni ní sóògùn owó tiẹ̀ gbẹ́ni máa fi ṣe bọ́tà lára búrẹ́dì torí tí wọ́n ń dá fúnnu. ẹni tó rẹ̀ bá máa pọ́ kókókó tó sì lówó wọ́n ní ẹ̀ eh, kí máa ti jẹta lọ́dọ̀ àwọn àlìjẹ̀nu pé owó ṣe máa wá ní. subhanallah yóò bọ́ sá máa wá kí ni àṣírí ọkùnrin bó ló ti lówó ó lówó máa la ọ̀nà wo lọ́gbà. mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ kájẹ̀ kó gun náà lọ dára tiẹ̀ náà. tí ọlọ́run yàn ọ́ pé máa bá mójútó tí ọlọ́run yàn ọ́ pé máa bá wádìí rẹ̀ àgbà tí ti tẹ̀ jẹ̀ ìgbẹ́ ló àbí ní ìsìnkú yóò àgbẹ̀tẹ́tẹ́ ìgbẹ́tẹ́ kẹ́lẹ́ fọwọ́ máa kó pé ẹ́ wọ́n lò ẹgbẹ́ lọ kí ni ọgbà kò rí bẹ́ẹ̀ wá wọn yẹn àwọn sọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ a ṣé kìí jàtà torí kí ọlọ́run máa ń fẹ́ ni tó bá fẹ́ ó ti máa ń gbé ni tó bá fẹ́ yóò rẹ̀ lẹ̀ orí délé yìí kò lè lọ fún mamali kalimol tókítẹ̀lì mọ́lùkà mi tẹ̀sà wọ́tẹ́sẹ̀ olùmọ́lùkà mi mà tẹ̀sà wọ́tẹ́ ọ̀ẹ́dù mà tẹ̀sà wọ́tẹ́ ọ̀dẹ́lù mà tẹ̀sà bìyẹ́ di kàlxẹ́yì ìnà kàcàlà fún mi ṣe ìkàdé tó bá wọ́ ọlọ́run ló máa ń ṣe ọlọ́run ga ọlọ́run ló jẹ ọ̀gá ó lè kúrú ọlọ́run ló jẹ òkúrú. káma wa tọkùnfin ara wa islam ọ̀fẹ́ islam ọ̀fẹ́ àtìlẹ ẹ̀dá tó sì wà lọ́wọ́ àrírí ọ̀fẹ́ ló kónú pẹ̀lú obìnrin tí èsè ìyàwó rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mímọ̀ tá a mọ̀ mímọ̀ ẹni rí la mọ̀ òun náà ló dodo kò serú ẹ̀rí láyé ìjọ ńlọ kọ́kọ́ serú ẹ̀ islam ló ká kó láti àjọ ní àsọyípọ̀ pẹ̀lú ẹ̀ á irú jẹ́ ó ní wà láì ṣe rẹ̀ ọlọ́run máa tó tì mí débẹ̀ àmọ́ ìtúni déjì rẹ̀ mọ́ láyé pẹ̀lú ògbọ́ ẹ mọ́tò àti ìlẹ̀ olùkọ́ àná mùsùlùmọ́ àdúrà ni wọ́n máa ń sátẹ̀rọ mùsùlùmí sátẹ̀rọ ọlọ́run yóò máa kìyà ẹnikẹ́ni tó bá gbó mùsùlùmí láti rẹ̀ ọlọ́run gbó náà láti rẹ̀ ọ̀gbìnà kìyà yàtọ̀ sẹ́ni tó yẹ kó àti máa pé ìwà burúkú ni máa wò ìwà rádaràda ló kọ́ rẹ̀ á fi tàwé ròyìn torí káwọn yóò sọ̀rọ̀ àfọ̀ torí kán lè mọ̀ lẹ́nu ibú eléyìí ètò èèyàn dára gbàtọ́ náà ti tijú ọlọ́ kò tijú èèyàn kò bẹ̀rù ọlọ́ pẹ̀lú eléyìí ẹ̀ tó àtìrí rẹ̀ tó kó yé gbogbo èèyàn kó dára lé torí ẹ̀ a gbọ́dọ̀ bo àwọn ọmọ ìyá wa mùsùlùmí ká bò wọn láṣìírí o nínú àdìsá nàbà Muhammad sallallahu alaihi wa sallam. وني من أحب أن يزحزح عن النار ويدخل الجنة فلتأته منيته وهو يؤمن بالله واليوم الآخر وليأتي إلى الناس الذي يحب أن يؤتى إليه رواه الإمام مسلم النبي صلى الله عليه وسلم يقول كان كان تبان نفس قوله بيون جنة سنة تنسى قوله بيون والجنة àjẹpé mọ́gbà tí kú ọ wá bọ̀ àfi nípò pọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ nípò pọ̀ gbà nàbì Muhammad sallallahu alaihi wasallam gbọ́ ó sì gbọ́jọ́ bí ndàlùkìyàmọ̀ gbọ́ kọ́ ọmọ wa ṣe sáwọn èèyàn yóò tí wọ́n náà kẹ́kọ̀ọ́ ṣe fi ọ́ wọ́n fẹ́ nìkan kó tó àṣírí wọ́n náà wọ́n tó àṣírí ọmọlàkejì wọ́n fẹ́ kẹ́nìkan kan tiẹ̀ jẹ́ wọ́n náà wọ́n bàtọ́ ọmọlàkejì rẹ̀ ọ̀fẹ́ kẹ́nìkan kan bẹ̀rẹ̀ kọ́ máa wò di rẹ̀ wọn náà má bẹ̀rẹ̀ kó lúgọ máa wò di ẹlòmíì tó o bá ti ṣe irun tí wọ́n ń ṣe náà lọ́mọlàkejì ọmọ àti ṣe ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ṣàdédé dàrú ọ̀rọ̀ náà máa da tọmọlàkejì rú ni ọ̀rọ̀ ẹlòmíì ọ̀ṣàdédé bàjẹ́ ọ̀rọ̀ náà máa ba tọmọlàkejì jẹ́ ni torí ẹ̀ ọ̀sẹ́nìkan ti ń fẹ́ kẹ́nìkan sọ àìdásùn ẹ jẹ́ káwa náà ká gbìyànjú láti rí pé àtìnà sí mímọ̀ ṣàìdá tí ọmọ làkejì wa. àwọn olùmọ̀wá sọ pé ìmánì ẹnìkan ò lè pé ṣáájú kó tó di fífẹ́ fọ́mọ làkejì irun tí ń fẹ́ fórí ara rẹ̀. eléyìí tó ti kéré jù òun náà ni kọjá pé irun táwọn akẹ́kẹ́ yìí ń ṣe sí wa làwọn náà ṣe sí ìyẹn máa ń lẹ́nu ọ̀pọ̀ tó bá yẹ pé ohun mi fẹ́ kẹ́lòmí ò ṣe sí mi lèmi náà ṣe tó bá fi lè ṣe tó yàtọ̀ sí à èèyàn lẹ́nu ọ̀rọ̀ sórí kémi ò ṣe irú ẹ̀ sí ọrí sórí kémi fi irú ẹ̀ lọ́ rí àmọ́ tí ẹ̀rọ bá ti ṣe àìdá rí ẹ̀ ní lẹ́nu ọ̀rọ̀ torí ẹ̀ kábíyànjú láti rí pé irú dáhùn àfẹ́ kọ́mọlàkejì ó ṣe sí wa làwọn náà ṣe sí torí ẹ̀ ìwọ ò retí àìdá lọ́dọ̀ ọmọlàkejì rẹ má jẹ́ kọ́ ọmọlàkejì náà rà àìdá lọ́dọ̀ tiẹ̀ náà tí ọba bá jẹ́ èèyàn di ọtọfẹ ọlọ́ni waylun lil mutaffifin alladhina hum alladhina alladhina hum hó qalu ala an-nas ila an-nas yastawfun wa idha kaluhum aw wazanuhum yakhsirun àwọn mutaffifun àwọn làwọn ẹni tí ma dín òṣùwọ̀n àsìkò táwọn bá fẹ́ rànkà tí wọ́n wọ̀n. wọ́n ò wọ́n pé fún wọn táwọn bá wọn fẹ́ tà ní wíwọ̀n wọ́n ò wọ́n dín ìyẹn ni pé ìwọ fẹ́ gba ẹ̀tọ́ rẹ pé lọ́dọ̀ ọmọ ìyá rẹ kọ́mọ́ sọ̀rọ̀ rẹ láìda kọ́mọ́ tó àṣírí rẹ ìwọ òtítẹ́ pé tiẹ̀ fún àìda lọ sọ̀rọ̀ rẹ ìyẹn ti da alábòsí rẹ tọ́ eléyìí jẹ́ bàá nínú tó ti dé ojúde mùsùlùmí lórí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tá gbọ́dọ̀ mú sí látàrí pé àjọmọ̀ ìyá ara wa òun náà ní pé àgbọ̀dọ̀ ṣàìdá sí mùsùlùmí ọmọ ìyá wa pẹ̀lú gbólóhùn ẹnu wa àbí pẹ̀lú ìwà wa. النبي صلى الله عليه وآله وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده mùsùlùmí lẹni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ sáàtì tún bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí kò ní máa sọ ọ̀rọ̀kọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kò sí ní fọwọ́ rẹ̀ bá ti wọn jẹ́ téèyàn bá tó téèyàn bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn ti jẹ́ mùsùlùmí gidi. bákan náà mùsùlùmí kìí gbé nǹkan ìjà sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kí ni tó fẹ́ ṣẹlẹ̀ láàrin wa bí bá jẹ́ pé àlọ́ yọ àdá àlọ́ yọ ọ̀bẹ àlọ́ bíbọn àhóbìbìlà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dán o. lóòrè nàbì sallallahu alaihi wasallam sọ pé man hamala alayna fàlẹ́ ìsẹ̀mì nà lọ́wọ́ àwọn mùsùlùmí gbogbo ẹni tó bá fi lè yọ nǹkan ìjà sí wa kí sọ̀kan nínú wa dẹ́dẹ́dẹ́dẹ́ ni wọ́n náà fẹ́ báyé gbádùn ọ̀fẹ́ kẹ́nìkan kan dún kòkò mọ́ kí ni wọ́n lọ ìgbẹ́ síyàn kí lọ́ lọ yọ nǹkan síyàn lórí àlànà ìṣòlọ́lá àdìsílà ní ẹ má yọ nǹkan ìjà sí ẹ̀fọn ọ̀gbọ́dọ̀ yọ nǹkan ìjà sọ́mọ ya rẹ̀ nítorí kí ṣètò ni ọmọ gbà lọ ṣètò ni lè gbà lọ́wọ́ rẹ̀ kọ́ ẹ̀gbọ́n ní ó yìnbọn ó lè gbà dáhùn wọ́n jẹ́ kó ní ọ̀sà mọ́yà wọ́n sì wá kú ọ̀wá ni à èdìrí o èmi bá o tààrí tààrí nǹkan jà lọ́wọ́ ẹ̀ táwa rí ṣètò àná àwọn òkúkú rí ìwọ náà ni wọ́n mú torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní tí ẹnìkan bá gbé nǹkan àjà mùsùlùmí sí mùsùlùmí mi tó náà gbé nǹkan àjà falqatilul maqtul fin nar àtẹ̀ntọ́ pààyàn àtẹ̀ntọ́ pa iná làwọn méjèèjì ọ̀wọ́.

irú èsì àwọn kan àwọn àjọ mùjẹmùjẹ táwọn máa ṣe islam ọ̀farama ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tún fẹ́ sọ islam ló kọ tí èsì tiẹ̀ wọ́n lè gbé máa kọ́ gbé gbogbo ẹ̀kọ́ máa lé gbogbo èèyàn kápá wọn pa iná wọn pa iná ọlọ́wọ́ pọ̀ àwọn ah, islam sọ pé kẹ́ ẹ máa ṣe jàgídíjàga jihad islam òfin dè báwo lẹ́sẹ̀ fa ọ̀rọ̀ títí tí ó fi di jihad báwo wọ́n ṣe ṣe jihad báwo ló ṣe wáyé òfin dè kíkà ṣe tó bá ti ṣe ń tí ń bí mi nú máa lọ wówó rà mọ máa mọ alẹ́ gbogbo yẹn ká máa sọ pé jihad jihad ilé bàbá rẹ tó bá gbé jihad ti Islam yẹn òfin dè tọ tó bá gbé gbọn àti ọ̀bẹ tí gbogbo wa mọ̀ nù báwo wá ní kẹ́ lọ yọ àdó kálukọ́ yọ àdó ká máa kọ̀fọ̀ bí Yorùbá lẹ́nu àbí àwọn ọmọ ń bọ́ máa jà ọba kálukọ́ aṣọ pé ẹdú ti bẹ̀rẹ̀ jà wọn á bò ká sọmọ lọ́wọ́ ọyà àlùwọ àlùkì náà gbé gbogbo eléyìí náà nínú jàhìlíyà tí ọyẹ kó sí adúpẹ́ fọlọ pé wọn ṣe bẹ́ẹ̀ ni wọn gàdúgbò ń bè abẹ ń ṣe bẹ́ẹ̀ agboolé tó bá ti ṣe bẹ́ẹ̀ kọ já wọn bẹ́ẹ̀ ni ọjọ́ bó ti ṣe jẹ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà ní pé a máa ràn ra lọ a máa ràn ra lọ ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan kama rárá lórí dáadáa. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ̀dáàpù gidi àpèjúwe gidi fún gbogbo ara yìí. àwọn èèyàn yìí fẹ́ rárá lọ báyìí wọ́n ò sí ní rárá lọ ẹbí mùsùlùmí ni wọ́n. ẹ̀sìn wọn ló ní kó rárá wọn lọ́wọ́. yẹ́sì ká tẹ́ yẹ síra wa yẹ́sì ká máa wúra wa rán bí wọ́n bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí náà ní ká sí pẹ̀ kábéèyàn kábéèyàn ti pẹ̀ kábéèyàn ti pẹ̀ tẹnìkan bá tẹ̀ ẹ bá ti pẹ̀ ọkọ tẹ ìyàwó ìyàwó bínú ló ń lọ ẹbẹ wọn ẹbẹ ìyàwó kọjá kún kọ́ mọ̀ lọ gẹ́gẹ́ bíi bàríra ẹrú ni wọ́n bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ òun wá fẹ́ máa lọ torí ọkọ ti sẹ́kù ló ẹrú anábì wa ń bọ́kọ sípẹ̀ pé àtọ́ bá lè ṣe sùúrù fún bóyá ọ̀nà ọgbà islam òní rárá o tẹ́ ń sípẹ̀ ní abẹ́ pàmí láti tẹ́ ń bá abẹ́bẹ̀ ní abẹ́ pàmí láti à ń bá abẹ́bẹ̀ ní tó bá jẹ́bẹ̀ ní ọ̀fẹ́rẹ̀ mo ti lọ igi ti dá ẹyẹ ti sùn. ẹ sípẹ̀ ọmọ kan kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ó ti ṣe tọ́dún márùn-ún oṣù tí sọ pé ó firi náà lọ sí ọ̀gá ọ̀gá náà ti ń wá ní tí ó fi sódà tọmọ yẹn òfin ní bàjẹ́ gbogbo nítorí ẹ̀kọ́ jẹ́ tọ̀rọ̀ òfin ní gbé nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí bákan náà nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí ni pé àgbọ̀dọ̀ máa dábàá àgbọ̀dọ̀ máa dábàá kábà nítorí ìdábàá kábà yóò di aṣèrà wa bàjẹ́ yóò di aṣèrà wa bàjẹ́ nísìnyí ẹ̀ẹ́d wọ́n rí pé ká gbé ká gbé àrí omi núgò yìí èyí tó ti fi síwájú èèyàn àwa rí méjì lọ́dọ̀ ẹnìkan tó jókòó lọ́ọ̀kan tó làbá ti ń ké pé tọ̀ ta ló mú mi tèmi ta ló mú mi tèmi kọ́ sọ̀rọ̀ ta ló mú mi tèmi kọ́ sọ̀rọ̀ nígbà tí ti mú mi tiẹ̀ àbúrò má sọ̀rọ̀ ẹni tẹ̀ ń ké ètùfù ní kì í sẹ́kù lé lọ́ba ọkàn náà sí ni pé wọ́n ló mú mi mo ti mú mi rẹ o ṣe kọ́mẹ́tì síwájú àbàbà tó jókòó lẹ́kẹ̀ẹ́ wọn láwọn lọ sọ àwọn ń bọ̀ ni wọ́n fomi sọ́dọ̀ nù ṣàkóso èèyàn kàbà ó ti tì rún olè mẹ́ni sí ọ̀jà yìí torí ẹ má jẹ́ àmà dábàá kábà nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà ni ká tẹríba fáwọn mùsùlùmí ọmọ ìyá wa ọmọ ìjẹni ti ṣègbéraga sí mùsùlùmí ọmọ ìyá wa kí lọ fẹ́ pera rẹ fún mùsùlùmí tó fi fẹ́ máa wúra rẹ tó fi máa gbéraga sí i alimuslimu àfọlùmùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí gbogbo ń tá a ṣe kí mùsùlùmí fi máa wò fáwọn ṣe ìgbéraga sùn àgọ̀tẹ́ torí pé kí ni ọmọ ẹ̀yà wa ni nítorí àti wọn fi ń kájú ni pé wọ́n ti tẹ̀mí láago wọ́n ní àwọn ọ̀rọ̀ yẹn ti pọ̀jù àwọn ọ̀fẹ́ àbẹ́ ẹ̀kọ́ ẹ̀yin dàpọ̀ wíwá ẹ̀ dáhùn náà tọ́ àdúgbò ẹ̀kọ́ lọ tọ́ bákan wọ́n ní tí àdánwò bá ṣe mùsùlùmí sáré àdóòtì ẹ dákun ìtumọ̀ ọmọ ìyá náà ni torí pé tí àdánwò kan bá ṣe yàn tí gbogbo èèyàn bá dẹ́yẹ sí yàn àdánwò yẹn yóò dẹgbẹ̀rún ṣé tó ṣe yín lẹ́ẹ̀ máa ròyìn àbí táwọn èèyàn tí ò tiẹ̀ bá yín tí ò bá yín kẹ́dùn àmọ́ tí nǹkan kan bá tí nǹkan ẹgbẹ̀rún bá ṣe yàn táwọn ọmọ ìyá èèyàn mùsùlùmí tó bá gbárùkù tì yàn kódò ń gẹlẹ́sùn rí ti rẹ́ẹ̀ yóò ti gbàgbé tó ṣe àwọn yóò máa rò pé ẹ má rò ẹ má rò àwọn yóò máa sọ pé ta lẹ́ ń bá ẹ kọ́kọ́ má rò aláǹtí kan ti túra káṣẹ̀ kan yàtọ̀ sí kọjá pé wọ́n da dára rẹ̀ ẹjẹ́ á máa dó ti àwọn ọmọ ìyá wa nígbà tí ìpọ́njú bá ń ṣe wọ́n nínú ojúṣe tó yẹ ká tó mójútó látàrí pàdé ọmọ ìyá wọn náà nípa àgbọ̀dọ̀ máa ara wa àgbọ̀dọ̀ máa ara wa ìpẹ̀gàn ìpẹ̀gàn ara ẹni ó ń bẹ nú àrùn àwọn Yorùbá àfinitọ́lọ́ ń bá sàánù ká máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa ah, ọba Yorùbá jẹ́ púpọ̀ ó súnmọ́ pé gbà tí ìpẹ̀gàn ti ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá ni bàálù rẹ̀ gbà sí ẹnu máa hún Yorùbá ni tí wọn bá sì rọrùn èèyàn sọ láì dáa kódà tí wọn ò bá rẹ́ni sọ̀rọ̀ rẹ̀ láì dáa máa sọ tara wọn gan torí kẹ́nu kí huhun rẹ̀ ọmọ kó lè bá a dínkù wàláhì mo sún ìlà náà la ti sọ tó bá jẹ́ pé ó ti di túláàsì pé àfikọ́ sọ̀rọ̀ ọmọ làgèjì lẹ́yìn láì dá ọ̀rọ̀ bàbá àti màmá rẹ̀ lọ́yà kọ́ máa sọ lẹ́yìn láì dá torí tí wọn bá ń múlá dà rẹ kó lè jẹ pé àwọn ò kó fúnjọ gbẹndà òkèèyà àmọ́ káwọn lè rálẹ já náà wọ. ẹni pé gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dá àkọ náà wọn ni ẹni tí ìfẹ́ràn mùsùlùmí fún ládàá tèmi ìgbádùn àpèyàn lálàyé dá àpè lọ́tà wa ònàtọ́ à ń bùn ládàá sẹ́mọ̀tẹ́ni tí ń bùn ládàá ọ̀dà àdúgbòrì rẹ̀ ti dà ó. Jésù ni wọ́n ń pè ọ̀rọ̀ ẹ̀yìn oná ẹni tá a lè sọ lójú ọlọ́rọ̀ afọ́jú lọ́lọ́dà àrọ̀ lọ́lọ́dà à lè pè níwájú rẹ̀ pé wà á fọ́jú yìí níwájú rẹ̀ àlékún ìlàrọ̀ kódà èèyàn tó ti darúgbó lójú rẹ̀ àlè sọ pé bàbá arúgbó ẹ̀yin bàbá arúgbó yìí torí arúgbó lédè sọ́dà arúgbó àmọ́tà wá sọ pé àgbàlagbà ó yàtọ̀ sí arúgbó lójú rẹ̀ lè pè lárúgbó lójú rẹ̀ lè pè ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá wa lẹ́yìn rẹ̀ wá sọ pé bàbá arúgbó ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda tóró lè sọ lójú ẹ̀ bẹ́ẹ̀ ká kíyè sára kò wá sí lọ ìyàwó rẹ̀ lọ ń sọ̀rọ̀ ọkọ rẹ̀ lọ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ọbọ̀ ń pàdé ọmọ rẹ̀ ni ọbọ̀ ń pàdé ìmáàmù ni ń pàdé máàmù wa ti pọ̀ jù ètò sí pé bóyá lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹnu wa agbọ́dọ̀ kó ń jàre alákòóbá tó tu ọ̀fẹ́ anabi sallallahu alaihi wasallam sọ pé tẹ bá mójú tó yín àtàbẹ yín mo fọwọ́ sọ ìyá lé kan fún yín láwùjọ náà ẹnu àtàbẹ yìí alákòóbá ńlá ni torí de eléyìí mùsùlùmí ni ọmọ ẹ̀yà mi ni gbogbo tó bá wò kó ṣe fún mi kí lọ bá àmàlà dípò kí n máa sọ lẹ́yìn ẹnì kan ò sì sí ó sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn láì dáa tí ó rí sójú wọn ọ̀dọ̀ sí mẹ́rin tí ó lè yọ̀ ma àárọ̀ máa jẹ́wọ́ pèsè ìwọ́sọ̀ fẹ́ máa yọ̀ ma ní ìsìn ó ti gbàgbé kù náà lọ gbàjẹ́ ni lọ gbàgbé kù lọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa ni tó sì máa ń tún aká ìwọ onílé túra ká tóró ti tẹ́ nínú wọ ọmọ ìyá sọmọ ìyá oníkà ẹnu wa ìjà sọ ẹnu wa ká tẹnu bá ti ń já ní jẹ ẹdí aṣọ fún kíkọ sáyé ẹ òfófó òun náà yìí máa kú yàtàrí ìjẹyìn Nabi sallallahu alaihi wasallam la yadkhulu al-jannata namman olófófó ni wà lìjẹnà ká máa fọ̀rọ̀ ká máa fi dáyó ọ̀tọ̀ ni tó tẹ̀lé ọ̀tọ̀ ni tó gbé lọ bí kọ́jọ́ pé èèyàn ń ẹnìkan wá yí dànù ẹni tó wà lómi wọn ni ata ah, ló yọ mí dànù àti ah, mo bá lọ mọ ẹni ah, pẹ̀lú rẹ̀ ọjà o tí mo bá lọ mọ ẹni pẹ̀lú rẹ̀ ọjà o ìwọ sì mẹ́rin tó dànù ọba lọ bá ee tó ọba gbọ́dọ̀ láti sọ wọn lẹni tó ti dàmí inú òní sórí rẹ̀ wọn ní jàlàjàlà ni ọba kú wọn ní ìyá ó de àgbákò tí ó de yóò fi de sí ṣe táyà mọ́tò lọ ẹ dákòtò rọrọ kí làwọn sọ èmi pẹ̀lú rẹ̀ ọjà o wọ́n wá gbé lọ lọ́nà tó fi dá irú ó tún wá bá làájà pé mo fura o mo fura pé lágbájá ló dá mi lò ó náà ti sọ pé torí bàbá sọ fún pé ẹ sọ pé tọ́jà ẹ̀yìn pẹ̀lú rẹ̀ ọjà ó náà wá sọ pé gbogbo ẹ tó bá sọ bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ọ̀wọ̀ sápà ẹ̀dá kúrò sọ so àwọn méjèèjì wa pàdé yọkọjá bí wọ́n tàdé ìjọba fẹ́rẹ̀ kí lórí ikú rẹ sọ nínú orí kùtì ẹ náà sọ ó sì ti gbé sí kálukú lọ fún kálukú òfòrò nù láyé jọ àwọn obìnrin ló máa ń sọ̀rọ̀ fún torí wọ́n ti lẹ̀ láyé ìsìn àwọn obìnrin wọn gba bẹ̀rẹ̀ mọ́ àwọn obìnrin ló kùtà ń sọ̀rọ̀ fún láwùjọ àtúpẹ́ fọlọ́ pé atọ́kùnrin àtọ́bìnrin kò sẹ́ni máa ń sọ̀rọ̀ fún nílẹ̀ yìí. Ah, ọba ajẹbẹ ajẹbẹ ẹ ẹ ẹ kéésì wà yín nù anabi ti sọ pé olófòfò ní wà lìjẹnà ẹgbẹ́ yorùbá kan wọ́n ní olófòfò ọ̀gbẹ́gbà ẹnọpẹ́ dúdú ńlọ́mà ẹgbàá tó rò pé òun ò rí gbà kò rí gbà wọ́n tẹ̀lé ẹtí ẹtí ẹtí ẹ̀yin náà ẹgbìyànjú yóò sì fàyà sàárè fún yẹn kọ́ lọ́ọ́ sàánù wa tọ́ wọn ní ẹnìkan. So, nínú wa mùsùlùmí lórí mùsùlùmí pé ẹ gbọ́dọ̀ bú ó ti kú àbí ó ti kú ẹnì pẹ́ nu wa bóyá àwùjọ wa àwọn bẹ́ẹ̀ ti tún àwọn ọmọ wàhálà wà ń bẹ̀ tẹ́lómi ò bá ti gbó ègbó aláìkọ̀gbà mi ọ̀rọ̀ ti tọrọ màmá tó ọmọ gan ẹrù kọ́tàkọ́tà ni àbí ọ̀fẹ́ sòkò ni abọ́ ọ̀fẹ́ kọ́ tà fún ọ ìyá tó bí ma. àwọn olùdílẹ́yìn ní ṣe sọ̀rọ̀ ọkùnrin fọkùnrin náà wọ́n máa ń búra wọn ni àbórí ló pé ní àbótí yá wéré ní lẹ́nu yorùbá wéré wéré o ẹsẹ̀ nǹkan tó dá wéré ní sẹ́nu afífi lọ́ra wọn ìṣèlú kọ́ sọ́ra fún èbò mùsùlùmí èbú èbò mùsùlùmí kì í èbú èbò òkú tó bá sì ti kú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dá o mùsùlùmí tó kú ló kú tó ti kú tó ti lọ tó kú mùsùlùmí ẹ má sọ̀rọ̀ rẹ̀ láìda tóró ti lọ dojú kan tó gbélé ayé ti ọ̀rọ̀ tó máa bùn nù ládàá sí yín ẹ má bùn nù ládàá sí yín tọ́ àti lọ sẹ́bà parí bá mùsùlùmí nínú wọ rẹ̀ lórí rẹ̀ nípò gbọdọ̀ sí lára kí ni wọ́n ń pè lára òun náà ká máa fẹ́ kó orí tọ́lọ̀ ń ṣe fún kọ́ bàjẹ́ á ìwà burúkú ni lára owó lọ́lọ́run fún àwọn fẹ́ kówó yẹn kó pòórá ọlá rẹ̀ kó bàjẹ́ ipò rẹ̀ kó wọmi ìlara nìyẹn o lábala mi onílara yọ fẹ́ kí dáadáa tọ́lọ̀ ṣe fún yín púpọ̀ lọ́dọ̀ sí kọ́ wá dọ̀ kẹ́yìn wá dẹ́kù kolongo kẹ́ má ní kankan má ìwà burúkú lélẹ́yìí o títí wà lọ́dọ̀ àá ìwà yẹn náà ní bá ìbílí ṣètò nìjà tó fi kọ́ láti tẹríba fún bàbá láti forí kalẹ̀ fún bàbá ńlá wa Adam alayhi salam ó sì lára rẹ̀ ló lọ́lọ́ ti fẹ́ gbé gàdùn lọ òun tó jẹ́ pé látara náà lọ́lọ́ ti dáhùn látara mà lọ́lọ́ ti ti dáadáa mà ó ní nínú àdámà iná ẹni pé máa dúró kè ni nínú àdámọ́ àmà oní pé máa kìmálẹ̀ bóò la dúró kété wá lè forí balẹ̀ fún àkìmálẹ̀ ọlọ́run ti lè gbígbà tó lọ ìlara yìí ni ṣètọ́ni ṣe o sí baba ńlá wa Adam tó fi sórí ibu láéláé onílara èèyàn kì í gbádùn oríṣiríṣi ààrẹ ló máa ń ṣe wọn ẹ̀jẹ̀ rúru àrùn rọpárọsẹ̀ àìrídáyé gbégbádùn ó máa ń ṣàwọn nílara ìdí sì ni pé ẹni tá à ń ṣe lára rẹ̀ nítorí pé àmọ́ ma kẹ̀kẹ́ tí wọ́n máa fẹ́ jẹ́ wà àwa bá lórí kẹ̀kẹ́ tá a máa fẹ́ jẹ́ wà eléyìí lọ fà á la fi ń kórìíra rẹ̀ kẹ̀kẹ́ yìí sì pọ̀ ńlẹ̀ yìí kẹ̀kẹ́ fẹ́ jẹ́ wà ọ̀pọ̀ eegun kẹ̀kẹ́ tẹ́lẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ní wa kẹ̀kẹ́ aa ah, nítorí olówó ra kẹ̀kẹ́ ẹ kìíní kan ó sálẹ̀ ní o ó ṣe kìíní kan ní o kàkóbóró orí ètò ọwọ́ àná lọmọ ọlọmọ bá tún olówó ra machine ọrọ̀ adédì ní bá ń gbé lédì sí káyé ẹ dákun ẹni tí ń bínú rẹ nítorí pòǹkùn kẹ̀kẹ́ fẹ́ jẹ wa tọ́ba bọ́ lórí machine olóbìnrin sínú rẹ dùn ní àbí ó tún bàjẹ́ sí ó tún bàjẹ́ sí ibi tó ń ti forí la òkúta ti ń bínú tiẹ̀ àfà ìwọ bá tún ra mọ́tò tó kún bọ̀ kan sínú rẹ̀ ó tún dùn ní ní dùn ọkàn rí sáà ń kọ́lé kan níbi ẹ̀wọ̀n dìgbò oríta kan ní alájà mẹ́ẹ̀ẹ́dógún wọ́n tún ní ta ló ní ìwọ náà ní lọ́ọ̀bì ló kọ́ àbí òníbi ló kó àfà yọ ọ̀rọ̀ pààrọ̀ tẹ̀lé àgbéyàmà ní. torí ẹ̀ lára kò tiẹ̀ wúlò rárá ni ẹ̀ mọ̀túmọ̀ àbúrò lára ni ìyẹn fẹ́ tún ọ̀lọ́ọ̀sì pé ọlọ́run ní tẹ́ ń pín yẹ pín dáadáa ẹni tẹ́ ń fún lóore tẹ́ ń fún lóore òun kọ́ lọ́tọ́ sí àwa lọ́tọ́ sí ah, ah mọ̀lẹ́bí òpé fáìlì tí wàá hàn yín ní tó lára tèmi torí ẹ̀ wọ́n ní ala kulli man bata li hasidan atadri ala man asa'ta al-adab sa'ta ala Allah bi fi'lihi li'annaka lam ọlọ́run ló ń hùwà aláìlẹ́kọ̀ọ́ sí torí pọ̀ yọnu sí ń tọ́lọ̀ sí wọn ìlara kí ara lè sògùn rẹ̀ sùúrù ni ẹ̀yin ó ṣe sùúrù fún lára ni sùúrù ni ọ̀pá àmọ́ tẹ̀yìn náà bá ń fi àtẹkọ́rí bá jọ ṣe fúnra wa ni ọgbà ìwọ náà gbà ọ ìwọ tó ní ọgbà ìwọ náà gbà àmọ́ bá ṣe sùúrù sùúrù ọ̀pá ẹ sì máa fẹ́ lọ ẹ̀rí kọ́ lọ́n tó kọ́ wa pé wọ́n mi ń ṣẹ́rí àṣẹ ọlọ́run là wá gbà wá nígbà afúró ńlára nígbà tí máa ń sè lára tó àmọ́tẹ́ bá ṣe túrù fún pẹ̀lú àdúrà yọ padà kú náà ifdir ala hasadil hasudi fa inna sabraka qatil ṣe sùúrù lórí ìlara onílara sùúrù rẹ ní ọ̀pá gbàtọ́ òbínú ti dúró má bọ́sá ti máa rẹ́ kó túraká yóò gbé lórí ibùntún rẹ́ olórí ibú tó túra gbogbo èèyàn náà lólórí ibú lọ́dọ̀ onílára tó wà á rí pé nǹkan tiẹ̀ ń da wà á rí pé nǹkan tiẹ̀ ń da aburú ò ní nǹkan tiẹ̀ òun ni ó jẹ́ pé yóò ṣe lára dé pé kò ní lè parọ́ fìlà yóò ṣe lára dé bí pé kò ní lè wọ bàtà tẹ́tẹ́ yóò ṣe lára dé bí pé kò ní róúnjẹ mú lọ sẹ́nu torí ẹ ẹni tí lára bá wa ń bàjá òun náà lè ṣe tiẹ̀ náà pẹ̀lú ìmánì ọgbà fọlọ́ ntọ́lọ́n bá kọ́ mẹ́nìkan ẹ̀dọ́ ọlọ́nkan ò lè di lọ́nà inú rẹ̀ dùn inú rẹ̀ ò dùn kò pé kọ́lọ́ wọn máa ṣe tí ó ṣe fẹ́ fẹ́ dà rẹ̀ torí ẹ̀ ẹnì kan ò sì lè gbà tiẹ̀ ẹnì kan ò díjọ́ gbà tiẹ̀ yóò gbá àwọn náà máa ń gbàgbọ́ pé ẹnìkan gbá rìsìkì àwọn wọ́n lè sọ pé ẹnìkan ti gba sunday ó gbé sátidé láwọn lọ́wọ́ wọ́n gba wọ́n gba yẹ wọ́n gba ṣòkòtò ń di àwọn wọ́n fi yẹ̀rì dípò rẹ̀ wọ́n lè sọ pé olórí ló ń lò bí ọba ni ẹ̀ ń bọ̀ àwọn kádàrá gbọ́ ẹni tó bá ti gba kádàrá gbọ́ wọn ò ní bí ẹni náà tí wọ́n gbàrí dìgì rẹ̀ ń gbòdì náà gbé títà fi gbé. láti wọn náà sùn lọ gbàgbéra eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń wa ẹni tó lọ́n ṣe oore fún ọlọ́run ló ṣe fún ọlọ́run tó ṣe tiẹ̀ náà ni pé bá a lè kà àìmọye orin tọ́lọ̀ ń ṣe fún wa bí èsì pa àti ìtì tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ. tòótọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kí la fẹ́ máa ṣe lára sí lára ò nítumà anabi sallallahu alaihi wa sallam oní láti hàṣẹ ẹgbẹ́rún máa ṣe lára ara yín o. bákan náà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ dènà sí wọn náà nípa àgbọ̀dọ̀ jàǹbá ara wa àgbọ̀dọ̀ tán ara wa lẹ̀ mùsùlùmí ìjàǹbá mùsùlùmí mùsùlùmí ìta mùsùlùmí jẹ́ nínú nǹkan tá a tún gbọ́dọ̀ máa ṣe wọn náà ní ká máa hùwà rírà wa ìwà dáadáa ni mùsùlùmí gbọ́dọ̀ máa hù sí mùsùlùmí nínú àwọn nǹkan wọn náà ní ká máa ṣàdúrà fún mùsùlùmí ó ti kú àbí ó nínú àdìsí Abu Darda radiyallahu anhu Ànábì ní da'watul mùsùlùmí bá ṣe fọmọ ìyá rẹ̀ mùsùlùmí lẹ́yìn rẹ̀ Ọlọ́run gbogbo àdúrà tí mùsùlùmí bá ti fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́ gbà náà ìdá rọ́sìhì mẹ́lẹ̀kùn mọ̀kẹ́lú màlẹ́kà kan bẹ̀ ní dédé orí rẹ̀ tọ́lọ̀ ti ṣe ẹni tí ó máa mójútó eléyìí kò lẹ́mọ̀ ẹ̀dẹ́ àìlè àkíyè bìkẹ́yì gbogbo ìgbà tó bá ti ṣàdúrà fún ìyá rẹ̀ tó dáa fún ọ̀lẹ̀ mẹ́lẹ̀kùn mọ̀kẹ́lú bẹ́ẹ̀ màlẹ́kà ti ń bẹ ní ìgbèrí rẹ̀ yẹn níbi dédé orí rẹ̀ ọ̀nà ọlọ́run ọgbà irú rẹ̀ ó sì sẹ́ fún ọ̀nà irú ẹ̀ kásádùá fún ọmọ yàrá mùsùlùmí nínú ìwọ rẹ̀ lórí wa ni àwa náà sì fi rí dáadáa ní ìparí nínú ojúṣe wa òun náà ni pé ọ̀rẹ́ wa tá à ń ń bá mùsùlùmí ṣe kọ́jú ọ̀rẹ́ tí ó kalẹ̀ ká dúró ṣinṣin lórí ẹ̀ ká jẹ́ni tó jẹ́ pé ọ̀rẹ́ wo lè fọkàn tán wa a gbọ́dọ̀ gbọ́ ìgbọ́kúgbọ̀ ìsọkúsọ tó máa ń sọ nípa ọ̀rẹ́ wa ọmọ ìyá wa mùsùlùmí a gbọ́dọ̀ gbọ́ tẹnì kan bá ti fẹ́ gbàjẹ́ gbé ń sàn tẹnì kan bá ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá ẹgbẹ́ lẹ́nu sàn yóò jẹ́ kọ́ rẹ̀ yan kalẹ̀ àmọ́ tẹ́tẹ́ bá ti gbọ́rọ̀ rẹ̀ wá láì dá tẹ́ tẹ́tí bọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ọ̀rẹ́ yìí ń ṣe lágbára tó yọ̀ mọ̀ ẹni tó dé ọ̀tá ọ̀rẹ́ yín ẹ má bàa sọ̀rẹ́ tí ẹ bá ti ní lè gbìyànjú láti parí ìjà tí máa ń bẹ láàrin wọn ẹ má bàa sọ̀rẹ́ torí ọ̀padà sọ ẹ̀yin náà di ọ̀tá ọ̀rẹ́ ẹ̀yin ní ìparí Islam wa kó lè bá a máa jẹ́ ọ̀tún ọ̀tún lójoojúmọ́ dáadáa ẹni ká máa fi fẹ́ bara wa lọ wọ́n ní èèyàn kéré púpọ̀ ló ń kà tí èèyàn bá dára rẹ̀ wò ní sì lèèyàn máa di púpọ̀ tọ́ba wúra rẹ̀ papọ̀ mọ́ àwọn ọmọ ìyá rẹ̀ ẹnì kọ̀ọ̀kan nínú wa èèyàn kan ni àmọ́ tí ìrẹ́pọ̀ bá ń bẹ láàrin wa láti fi pọ̀ tó yìí ó ti dèèyàn púpọ̀ kí wọ́n la fẹ́ mú nínú kóńkó jabini kí la fẹ́ mú nínú ìlè bọ́ọ̀sì kóńkálukọ́ ọmọ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀la ìkòsí tá a fẹ́ mú bẹ́ẹ̀ àfi ìfàsẹ́yìn àfàìní lọ síwájú kí àwùjọ ó lè bá dàgbà káwùjọ wo lè bá a ga mùsùlùmí gbọ́dọ̀ máa mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ gbogbo àwọn aburú gbogbo àwọn àìdá gbogbo ọ̀tọ̀ téèyàn máa ti sọmọ ìyá rẹ̀ táàrin èèyàn sọmọ ìyá èèyàn fi máa dàrú agbọ́dọ̀ jìnnà jù láti máa gbogbo gbà bẹ́ẹ̀ lọ pé ìjọ́mọ ìyá yìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kọ́ má jẹ́ kó pin lójú ayé wa ká máa bá lọ títí dénú sàárè wa káwọ àtàwọn ọmọ ìyá wa tá a jọ ríra wa láyé kọ́lọ̀ wọn bọ́ jọ sí gbogbo alọ́mọ àlùjáde abẹ́lẹ́ ọ̀rẹ́ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù ọlọ́wọ́n bá kó jẹ́ kó máa dáa fún gbogbo wa ètò ti dáa nínú ọ̀rọ̀ ní kálukú ọlọ́run kó má bàjẹ́ eléyìí tó kú jẹ́ káàtó ọlọ́run bá kó bá wa tún ṣe atọ́kùnrin atóbìnrin wa ibi tí bàtà ti ń ta oníkálukú wa lẹ́sẹ̀ ọlọ́run kó bá wa pẹ̀tù sí ọlọ́run bẹ ẹlẹ́dàá wa kó túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ dáadáa sí lórí Islam gbogbo nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ ọlọ́run dákun má fi sàdáhùn fa wa ọlọ́run ọba bá wa sàlékún ìmánì wa àlékún mímà tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam fi ti wá ọlọ́run ọba dáadáa lóníkàlùkù yín wá sílẹ̀ ọlọ́run ọba kó jẹ́ kẹ́ kéré òkò délé ọlọ́run ọba kó jẹ́ kẹ́ kéré òkò délé ọlọ́run kó jẹ́ kẹ́ kéré òkò délé àtàwọn

نسأل الله سبحانه وتعالى أن ينفعنا به ويجزاه جزاء خيرا. جزاكم الله خيرا. àti àbáwá àdúgbò ìṣàkàlù lọ́wọ́ lórí ìpọ̀lọpọ̀ àlàyé tí wọ́n ti fún wa nípa owó tí wọ́n ti fún wa nípa ìgbà. Ebi

mọ gbogbo àwọn ojúṣe káàkiri àwọn olùyẹ tó ṣe àgbẹ̀wò ẹ̀ náà fẹ́ fún ẹ̀rọ iṣẹ́ rẹ̀ tó ṣe fún ẹ̀kọ́ wa. Ọlọ́run tó tọ́lá tó tọ́lá ń gbogbo sí àtijọ́ tó ní ìlú ìtẹ́lẹ́bẹ̀ yìí lọ́wọ́ àwọn akọ́kọ́ tó rẹ̀. Ó kú gbogbo àgbà ní ó kú gbogbo ní ilé ìgbé àgbẹ̀ náà. Bí ọjọ́ tó lọ pé gbogbo àgbà àlá, wọ́n ti ta tó yàtọ̀ sí lọ sí lọ́kẹ̀ náà ni àwọn bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ lọ púpọ̀ wọ́n fún ìdíwá ìgbà lára bí mẹ́ta Àdìgbò Fúnàdìlà ẹ̀rọ lọ́pàá tó gbé rẹ̀ lórí nípa rẹ̀ láti àlàyé ọ̀pọ̀lọpọ̀ nípa àpáwà tó gbé rẹ̀ àti ìyọ́nù tí ọlọ́run ti kàn nípa ìwọ́ ìmọ̀ wọn àti ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tó wọn fún wọn fẹ́kọ̀ọ́ ká àlùkálù. àti ìwé àwọn pé òkú tí àti àgbáyé wọn máa fi nílẹ̀ kọ́kà wọn àti ọ̀pọ̀lọpọ̀ tó ṣe àtúnṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn sì kú nílé ìwà ẹni tó ti sílẹ̀ ètò orí àgbàrá mọ́ ilé ìgbà ọmọ fún àwọn ará àti àwọn ọmọ ńlá ìjọba àpapọ̀ ìlú ìpàdé ìlú tí wọ́n ṣe náà. ọlọ́run ní kéèkì á rí ọ̀pọ̀lọpọ̀ sí àlejò àwọn sí àti àpapọ̀ lẹ́yìn. ọ̀pẹ̀ náà sí àwọn ọmọ tó bẹ̀rẹ̀ bá lọ́pàá ti àwọn ìwé náà lá tí wọ́n ń pa àwọn sí à lọ́jọ́ tó àpá ilẹ̀ ìgbàgbẹ́ láti fi ọ̀pọ̀lọpọ̀ sí àwọn ọmọ tó ń sọ àfáàmà ẹ̀kọ́ kúrò àkúrò ìlànà ọgbẹ́lẹ̀ ẹ̀kọ́ ìgbẹ́lẹ̀ lápàdébá tọ́kúrò ìlà ìkórè kàyébá ọlẹ́kà orí ti àfà àti ìyèbá kí ọ̀hún lẹ́yìn tí ọba ní ìdíyà ìlàpá lọ́dọ̀ àfà ọkọ̀ wáyé tó lò. àwọn ìdíyà yìí láti ṣe pé gbogbo òṣèlú ìyá rẹ̀ ọwọ́ ìsọ́lá ọ̀gbìn kàyé èyí tí a bá wà ní àárẹ̀ tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

to wani ya zama mutane su yi karin jiya ta wani samun jiya da a wasu da shi a kasar asa da da a kasar yi da wani kuka da za mu ga su yi mutane su an rubu an ma ta mu jiya ma wadda da su to ìbéèrè ẹ̀kọ́ lẹ́bí ọdún tí àjọ àwọn àti ìwọ̀n bá ti wọ́n lẹ́bẹ̀rẹ̀ wọ́n ní ìgbà oṣù rẹ̀ ní ìpìlẹ̀ ẹ̀kọ́ ìlà ní ìgbúdọ̀ ẹ̀kọ́ fún wa tí ọkọ̀ ìlà rẹ̀ òkè nígbà tí wọ́n ń lò ọmọ yìí ti ní ọjọ́ ọ̀gbìn ọwọ́ àti tí wà á ti ká lọ́dún ọjọ́ ọ̀gbìn awakọ̀ àlọ́. wọ́n wá nígbò láti máa so ìdí náà láti sọ̀rọ̀ bàbá ọmọ tó bímọ wọ́n sọ pé òun fọmọ fún ọ níyàwó tába gbéde lárúbá lárúbá lọ ká fi ṣe torí lárúbá wò ní tùmọ̀ méjì ju níta bá lò fún yẹn lọ lédè Yorùbá tẹ bá ní mo yọ̀ǹda kí ni yọ̀ǹda kí ni yọ̀ǹda ẹ yọ̀ǹda kọ́ máa lọ sọmọ ọ̀dọ̀ ẹ yọ̀ǹda kọ́ lọ́mọ bá gbálẹ̀ àbẹ yọ̀ǹda kọ́ lọ jẹ́ ìyàwó ẹ̀ ó lè túmọ̀ sí nǹkan púpọ̀ torí rẹ̀ ẹ sọ lédè Yorùbá tí ò ní ní méjì pé òun fi ọmọ yìí fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ ọkùnrin náà sì ló ń gbà á níyàwó tọ́ba ti ṣe báwọn ẹlẹ́rìí jẹ́rìí sí méjì ó ti parí ẹni báwọn Yorùbá máa ń ṣe dírámà tọ́ba fẹ́ fọmọ lọ́kọ wọ́n ní kí bàbá ọkọ kó nà wá bàbá ìyàwó kó nà jáde bàbá wa jáde wọ́n á nìtọ̀ wọ́n á fọ ọmọ fún bàbá ọkọ ẹ̀yin la fọ fún o ẹ̀yin náà lọ fi fọ́ ọmọ yín à ńsẹ́yìn òní sẹ́yìn á máa fún yẹn wọ́n kọ́ lọ lọ́mọ ọmọ tiẹ̀ lọ́wọ́ afẹ́yàwó àbúrò wa sọ pé bàbá lẹ sọmọ fún wọn wá tètè wá gbé lọ bá ọmọ lójú agbo táwọn yẹn bá tẹnìkan bá wá tún wọn ṣe pé ebi ọkùnrin lọ́wọ́ afẹ́yàwó ẹ fọ́mọ fún kò ní ìdíkẹ́ ìsìpá lé lọ́wọ́ ti tó wọ́n á sọ pé á ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá a rí bí ṣe rí ìyẹn ni pé kí ìjókòó tiwọn náà lè bá a dàrú bí gbogbo ìjókòó àwọn obìnrin ṣe ń dàrú nílé ọkọ Yorùbá. lórí ẹtì ìrírí alẹ́ ẹlẹ́fẹ́ tẹ̀lé àṣàlẹ̀ yìí fẹ́ tẹ̀lé. wọ́n á ní tọ́kọ àtìyàwó náà tún gbọ́dọ̀ jókòó jókòó ṣèkì nígbà tó pé wọ́n ọ̀dọ́bìnrin tó fẹ́ fẹ́ mà. wọ́n sọ Aisha ìnìyàwó rẹ̀ bàbá yóò sì bí Aisha kan òun kọ́ ọmọ wọn àìsà fún ọ ebi wọn náà ti rí tẹ́lẹ̀ òsì ma wọn náà ti kọ́ gbà á níyàwó bàbá yìí ní àìsà méjì àìsà kan jù kan lọ náà ni àìsà àbà àìsà kékeré ọ̀sùn ìtọ́ba jẹ́ ọkùnrin ó ti sọ pé ó ń gbà lọ́ba tán náà bùkátà ká pàtì ọkọ àtìyàwó síjò kó a máa mọ pé Yorùbá àjọyọ̀ yìí náà sáà sáà òun náà fẹ́ wọ sọ̀kan tí ó wọ̀ rí kó dúró lẹ́gàn lẹ́yìn náà wọn ò sì lẹ́tọ̀ọ́ síra wọn kí wọ́n jókòó síra wọn. sáájú kẹ tó so ìdí wọn lẹ́tọ̀ọ́ síra wọn wọn ò dáràn rí ẹ ti wá fẹ́ fọ̀ràn bẹ̀rẹ̀ fún wọn. torí nínú Islam obìnrin tó o ti so ìdí fún tí o ti jẹ́yàwó rẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ láti jókòó tì. àwọn àṣà burúkú àṣàkáṣà àgbọ́dọ̀ jìnnà sí wọ́n tún lọ àwọn míì tún lè pé kó gbé dajì sẹ́nu kíyàwó fẹnu gba dajì kàlàǹfọ́ọ̀bì tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àkàràmọ́kọ́mọ́lá wọ́n tún lè máa pé ẹ̀ sí lòókà o ẹ̀ mọ́ òkà o à ń bọ̀ bẹ́ẹ̀. gbogbo àwọn wàhálà sọ́lọ̀ ò dìrò wa ká má dìrò wa o. tí wọ́n á lè sọ pé fẹ́ bá fẹ́ kí igi ọlá àlùbáríkà ẹ̀ náwó rẹ̀. àdùpẹ̀fọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n lè sọ pé ara ń wá wọn àwọn kówó wá ẹ̀jọ́ wọn náwó abẹ́rẹ́ ká ah, wọ́n ti bá wọn débi kan àwọn náà wọn ò tètè lájú owó tó yẹ kẹ́ ẹ fún ọmọbìnrin tí ń lọlé ọkọ tẹ bá ní owó ń hun yín lára ẹ tó kàn lọ gbé bàjẹ́ àfún gbé bá fún gbogbo ẹni tó bá fẹ́ràn ìyàwó yẹn wá máa lò ẹ bá di lọlé yòówó ìṣẹ̀lẹ̀ àwọn àfáàǹkan bínú pé kéde owó tó yẹ káwọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت Thank you.